wọ́n máa tún kí káàbọ̀ sínú ìròyìn tàṣálẹ́ yìí o èmi àtàyá náà là ń kí n káàbọ̀ inú ìròyìn lérèfé lágbàwọlé bẹ́ẹ̀ náà ni owó làáfi wẹ́kọ̀mù yín dọ́là wa ni kì í ṣòwò náírà ṣùgbọ́n kì í ṣe lóyìnbó la wà inú nàìjíríà náà ni wọ́n ti ń ná dọ́là bí yẹ̀yẹ́ báyìí tó ya yẹ̀yẹ́ tó ya ẹlẹ́yà dọ́là dọ́là ṣẹlẹ́yà nínú ìgbéyàwó ọmọ ìkànnú àwọn sẹ́nẹ́tọ̀ yín nàìjíríà owó constituency owó wọgbó àwọn náà rèé o wọ́n ní ọmọ àwọn ìkan lára àwọn sẹ́nitọ̀ yín tórúkọ rẹ̀ ń jẹ́ sẹ́nitọ̀ Danjuma <laughs> wọ́n fowó yín juma abẹ́ẹ̀rí dọ́là àwọn EFCC dà bó ni wọ́n tún ṣe ń yẹ̀yẹ́ owó jù báyìí lọ torí ẹ̀ràn rí ẹ̀ràn egun mọ́ Bob Risky nìkan kí làwọn eléyìí Risky tẹ́ẹ̀nì tètè lọ mú ẹ mọ́ kọ́ wọn àwọn alágbára yín rèé o ládùúrú bí a ṣe ń jẹ àwọn èèyàn tó ń Nàìjíríà lèèyàn kan tó ń jáde ní abuse dollar. tí ìṣòwò Nàìjíríà nánà yànfùyànfù báyìí kó tiẹ̀ jẹ́ wọ́n one dollar kó eléyìí ò tiẹ̀ ṣe wọ́n one dollar ẹmọ ẹmọ ẹmọ rí ẹmọ kú oríire nàìjíríà pẹ̀lú àwọn olórí tọ́lọ̀ ń dà sí àkàtà yín o hmm. ó dá wa akànnì àfihàn yín ni o kò sí nǹkan kan táwa fẹ́ sọ sí o ẹ mọ mánéjì ara yín bẹ́ẹ̀ ní nàìjíríà o ẹ lè mọ̀ rí ní tí ò dá ń bẹ̀ ṣùgbọ́n àwọn ò mọ̀ mú wa á mọ̀ fi hàn yín kò jù bá náà lọ. Hmm ní báyìí ẹjẹ́ tún wá tara ṣàṣà sí ọ̀dọ̀ àwọn sẹ́nẹ́tọ̀ àwọn eléyìí wọ́n ti ẹ̀ ṣiṣẹ́ díẹ̀ wọ́n yẹ̀yẹ́ minister for works wọ́n sọ jágbajàgba ọ̀rọ̀ sí. gbàmọ́ ìyá tó kọ́ máa tẹ́ lọ sí what's your revenue in the area of resources. So if you are telling us the reason why you are failed in fixing our road infrastructure is because of resources, don't let me take you off guard because you concentrated your energy as a minister unless priority issues don't discuss resources i say it again With all the road as the, that we have across the country are failed if you are addressing these roads existing roads with the resources that you have sir honourable minister we will not be where we are don't discuss resources i say it again you came here last year you got three hundred billion budget approval supplementary approval don't raise my emotion i am worried that you are not concerned about fixing nigerian roads we are not here for business of whether you want to do the job or you don't want to do the job stop telling us you are awarding road we don't want you to be awarding road that you are not ready to do how can you be telling us that we there is no resources in less than one minute. tẹ́ ẹ bá ń gbọ́ pé ìròyìn tó dùn mọ́ èèyàn jù láti bẹ̀rẹ̀ ọdún yìí ó ń rèé lẹ́mi tí mò ń kàròyìn gan torí ìròyìn nàìjíríà ti sú mi ẹ wá wo bọ́n ṣe bọ́n bá ṣe yẹyẹ wùmáì àbí kí ni ń jẹ́ wùmíà àbí wùmáì ni tó lòun ṣe títí kàlàbà sí èkó ara àwọn tó yẹ kí ààrẹ tinubu lé dànù rè kò sí resources náà ti ń fọ buwọ́lu resources fún ọ táwọn iye tẹ́yìn táwọn ń bù fún ọ táwọn iye táwọn ń approve fún ọ ń lè gbìmọ̀ asòfin ló wá lọ ọbẹ̀ ẹ kò sí resources ó yẹ kán yẹwọ́ rẹ̀ wò kó bọ́ lọ dúró báyìí inú mi dùn mo mọ̀ pé Yorùbá lẹ́ni tó ló tó scrutinize rẹ̀ yìí inú mi dùn ó dà á mọ̀ wo tí ó tí ó tí ó jà sí á mọ̀ wo tí ó jà sí torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ó yẹ ká mọ̀ rí àwọn rúròyìn báyìí bí gbogbo àwọn sẹ́nẹ́tọ̀ bá dúró déédéé báyìí tó ń sọ òtítọ́ ọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀ níwájú kámẹ́rà fún gbogbo ọmọ nàìjíríà á ti kó òun bí gbogbo pọ̀nàpọ̀nà pọ̀ṣẹ̀pọ̀ṣẹ̀ yìí á ti kó òun bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ní ire fún nàìjíríà ìjẹkújẹ bọ́n ṣe kówó jẹ tán tún tán tún dífẹ́ǹdì ẹ̀ náà mọ̀ wá ó wá lọ sọ́dọ̀ àwọn tó ti ń àpúrùbù owó fún ọ oní kò sí rìsọ́sìsì tó fi ṣe títì ẹ̀ ń gbójú kúrò ní títì àárín ìlú ẹ̀ ń ṣe títì tí ò wúlò ẹ jẹ́ akóńbẹ̀ ń jàre ẹ jẹ́ agbé dọ́dọ̀ àwọn NDLEA lẹ́kì ẹ̀ ọmọ lẹ́kì wọ́n ní tẹ́ǹsẹ̀ ń rèé o wọ́n ní inú ẹ̀ tún ń gbẹ́ kòtò sínú ilé wọ́n lẹ́ ń gbẹ́ underground sínú ilé ẹ wá ń kó àwọn oògùn olóró síbẹ̀ intelligence àwọn NDLEA ní agbára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o àbẹ́ẹ̀ rí nǹkan nínú ilé. That's open? Yes, it Open it. Fine. Wow. Wow. Wow. This is this is this is the hole inside wow. the house. Wow. It is coming. Ah. Tramadol. And uh, codeine. Codeine. More Tramadol. Can't syrup with codeine. Okay. Yeah, bring them out. Tramadol two two five. Codeine. tẹ́ ẹ bá ń gbọ́ pé kí ni tó bá yé àwọn yúùtù nàìjíríà jẹ́jú ogun olóró ni gbogbo wọn ni bẹ́ẹ̀ lọ pàtí bẹ́ẹ̀ ẹ̀rí tán mọ̀ gbé àwọn kankan kiri ẹ rò pé fanta ló wà ń bẹ̀ wọ́n ti kọ́lọ̀ rẹ̀ ẹ rò pé sprite ló wà nù mí ẹ̀ ní mọ̀ pé gégé mùnà bú bẹ́ẹ̀ àwọn ọmọ àlè ntọ́ fi ń ṣèṣekúṣe tọ́ fi ń dáràn kiri rè ń lò jẹ́ pé wọ́n ń fẹ̀sùn kan sẹ́nẹ́tọ̀ náà pé àwọn sẹ́nẹ́tọ̀ irú tó yẹ kán lọ ṣe sílé sẹ́nẹ́tọ̀ tán náà bóògùn bóògùn olóró lọ́wọ́ àwọn èèdì rẹ̀ nínú ilé irú tó yẹ kán rè ṣe rè ṣùgbọ́n ṣé wọ́n wà máa fọ́lé onílé wọ́n sì ń fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń já wọlé wọ́n ń já wọlé bẹ́ẹ̀ náà ni àwọn bad eggs kan náà wà lára àwọn ndla e. ṣùgbọ́n bọ́ọ̀ bá ṣiṣẹ́ dérú irú ilé ìbáyìí nínú ilé gangan nu yàrá èèyàn tán gbẹ́ òsì bẹ́ẹ̀ bọ́n ṣe ń kó oríṣiríṣi oògùn olóró jáde bàbá náà bá débẹ̀ bóun náà ṣe mọ̀ ó kàn jẹ́ wípé ẹ̀yẹ́ ndla náà ẹ máa gba wáráǹtì láti sáàchì ilé èèyàn ẹ máa gba wáráǹtì ẹ máa gbà ẹ̀ẹ̀kan lédédé já wọlé oníkálukú ló ní ráìtì sínú ilé ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá ti ní intelligence ẹ gba wáráǹtì ẹ gba wáráǹtì mo sì gbọ́ pé wọ́n ní scan kan ti wà ní ìsìn tó fi ń scan oríṣiríṣi tó fi mọ́ dictate gbogbo ibi táwọn kìnìyàn bá wà. Ah, oògùn olóró nàìjíríà ó kọjá bẹ́ẹ̀ o. ara mẹ́rin lélẹ́yìí o eléyìí kọjá nǹkan tí mo rí rí o abẹ́ẹ̀rí orí nǹkan tán gbé adúrú tírélà yìí tán gbélé kò gbọ́dọ̀ sí ẹrù nínú tírélà yìí àgbá òfìfo ló gbọ́dọ̀ jẹ́ ẹ́ ẹ wo nǹkan fi ṣé ẹ̀rọ kí ṣé ṣíìpù lélẹ́yìí ni ah, bóyá bó sì ṣe máa ń gbé nǹkan wọn rèé o ó ju àwa lójú ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ orí omi nǹkan nǹkan ẹ wo tán fi ń gbé odidi tírélà kọjá wọ́n fi ń sọdá mọ̀ ni ẹ wo ẹ wo etí o <laughs> ẹ jẹ́ àpọ́nbẹ̀ wọn àwọn èèyàn lórí ìsomi yìí o gbogbo àwọn tán náà ń lọ sí tán fẹ́ cross sí Europe òun náà tún rì sómi yìí o àwọn kan ti ẹ̀ní ròyìn ti pẹ́ ṣùgbọ́n a ní à ń láti gbé káfíhàn ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ tẹ́ ẹ fẹ́ gba Libya kọjá sí Europe kò yí sí o ó dáa o ẹ jẹ́ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn olólùfẹ́ wa ìyá wa rèé ìyá wa Morohun Adébọ̀ tí wọ́n ní àwọn gbìyànjú láti rè ṣe pásítọ̀tì àwọn ṣùgbọ́n oríṣiríṣi bí ìjọba Nàìjíríà pàápàá jùlọ bí mínísítà fún ìntìríọ̀ Olúbùnmi Òjó bó ṣe ń gbìyànjú tó bàbá Olúbùnmi Òjó ẹ̀yin la torí yín ṣe fọ́nrán yìí o torí èmi ni mo request lọ́wọ́ ìyá wa Morohun pé ẹ bá ń ṣe fídíò wá ẹ bá ń ṣe wá wọn náà rè é ṣe passport gbogbo ìlànà tẹ́ la lẹ̀ láti máyédẹrùn fún ọmọ nàìjíríà wọn níbi táwọn ti lọ ṣe New York àbí àbí Washington DC sì ni wọn náà sáàdé Washington DC ó dà pé ìkànkan náà ni ẹ̀yìn ọmọ Amẹ́ríkà wọn ní New York yàtọ̀ sí Washington DC ṣé mo gbà wọn níbi táwọn ti lọ ṣe wọn ní gbogbo ètò tẹ́ tó lẹ̀ láti máyé rọrùn láti gba pásítọ̀tì wọ́n ní kò sí ìtànjẹ òṣìṣẹ́ ń bẹ o wọ́n láfowó kúra. ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá o ẹ̀rí white house náà nu o wọ́n náà lọ white house wọ́n kọjá ń bèmí náà ni mo ní kán bá wa yà ẹ ṣeun o a ní àǹfààní láti lo ojú wọn torí wọ́n kìlọ̀ fún mi ni pé mọ́ lójú mi ìwọ ọmọ yìí o <laughs> ṣùgbọ́n ẹ ṣe o ìyá wa kí ọ̀nàrẹ́bù olúbùnmi kan bá wa wọ̀rọ̀ kọ̀ọ̀kan fi ṣàdá o gbogbo ẹ́mbásì káàkiri Europe àti US àti Canada ní o bí àwọn èèyàn yín tẹ́ kó síbẹ̀ wọ́n ṣe ń tẹ́ nìkan mọ́ sí o ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bá wa fòfin mú wọn iye tán bá nìkan mọ́ san fún kán mọ́ gbà lọ́wọ́ wa fún rìnìwá passport nìkan mọ́ gbà o kán mọ́ gbà kọjá abẹ̀. àríwá ìyẹjà sáré padà sí nàìjíríà ìkan lára àwọn olólùfẹ́ wa náà ló sẹ́ǹdì kínní wọ́n ní ní ọjà ni wọ́n ti ń pín fọ́ọ̀mù ìkiri fáwọn ìyá lọ́jà o ní nàìjíríà báyìí wọ́n sọ wípé wọ́n ní kán wá máa rẹ́gísítà fún birth certificate mo wá wò pé ah sọ́mọ fi dandan gbọ̀n mú yàn pé kó wá rẹ́gísítà ọmọ rẹ̀ fún birth certificate ní bó níjọba bẹ̀rẹ̀ táwọn sọ fún wa ká bọ́n polówó ẹ̀ torí ẹ̀ náà ṣe ní ká bá wọn béèrè ẹjọ́ ládùúgbò tiyín ṣé wọ́n ń fi tipátìkúùkù mú yín pé kẹ́ wá máa gba birth certificate fáwọn ọmọ yín kó mọ̀ yẹ pé wọ́n ń dọ́gbọ́n gba data lọ́wọ́ àwọn èèyàn kì í ṣe táìmù èyí tí gbogbo àwọn Chinese owó wọn ti fọ́n sí gbòòrò wọ́n ń jí data àwọn èèyàn lò ó ẹ mọ́ rè fi àwọn sensitive data yín bẹ́ẹ̀ ò béèyàn bá máa gba bá certificate gan ṣé gbogbo ọmọ ní ọmọ nàìjíríà ní àmọ́yé ọmọ foreigner ọmọ ghana wà ń bẹ̀ ọmọ republic of benin wà ń bẹ̀ ṣé gbogbo ọmọ tó jẹ́ wípé kó o tó gba dọ́kúmẹ́ǹtì fọmọ ń bì dọ́kúmẹ́ǹtì ṣe nǹkan kékeré pé ẹ fẹ́ fún dọ́kúmẹ́ǹtì ọmọ onílùú kì í ṣe nǹkan kékeré fáwọn èèyàn mi ò fẹ́ gbàgbọ́ pé ìjọba kan ẹ ẹ bá ń ṣe iṣẹ́ ìwádìí ẹni tó sẹ́ǹdì kínní sí níbo gangan ni kínní ti ṣẹlẹ̀ ó ra ẹ ń play voice note ti arákùnrin yẹn á tún mọ́ bí wọ́n ní ìbéèrè síwájú ibi tó ti ṣẹlẹ̀ gangan a fẹ́ mọ̀ bẹ́ẹ̀ tán kan torí àárín jàǹdà ti máa ń gbá àwọn ìyá lọ́jà yẹn jù wọ́n sì mọ nǹkan kan tó bá ti ráwọn èrò tó ń ṣe báyìí àwọn náà tẹ̀rí sí wọ́n làwọn fẹ́ ṣe ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ wọ́n sì máa ń tàn wọ́n gan pé ìjọba ní àṣẹ kan fún yín ni ẹ wá nàìjíríà ọjọ́ wo lẹ fẹ́ lajú ẹ bá ń sá voice note ti arákùnrin wa sí i. ìyàwó mi ló dé ó ní àwọn ti fíìlì fọ́ọ̀mù tí wọ́n kọ́kọ́ mú wá ó ní mo send sí lókè tó mú wá lé ó ní mo send sí lókè yẹn so ìtàn fíìlì tẹ̀ mú lọ ó dà pé ó ní second one yẹn máa sọ fún pé báyìí tí o ṣe máa fíìlì fọ́ọ̀mù tí ó pé báwo ni mo ṣe gbé fọ́ọ̀mù wá sọ́jà. So, tí federal government bá fẹ́ ṣe ṣe nǹkan tó jẹ́ news tí wọ́n máa èèyàn anybody ti máa mọ̀ ní news pé wọ́n kàn máa kó oyin bá wọ́n kàn máa kàn ká yín mọ́jà wọ́n máa parọ́ àwọn ọ̀rọ̀ tí ò ṣe rọ́ wọ́n á sọ fún mi pé ẹ ṣe bí àwọn èèyàn ń ṣe báyọ̀ bá ń ṣe wọn á ní kí ni ṣé tí gbogbo èèyàn bá ń ṣe orí bú ṣé èmi náà gbọ́dọ̀ sọ orí bú ni no kì í gbọ́dọ̀ mọ life tower yìí a gbọ́dọ̀ mọ wà vigilante wọ́n yẹ pé second kínní tán fẹ́ ṣe ṣó nìyẹn. òun náà lẹ ti gbọ́ yẹn o ṣùgbọ́n mo gbádùn ìdáhùn tí arákùnrin fún ìyàwó rẹ̀ wípé ah, oníbo orí gbogbo èèyàn ti ń ṣe èrò pọ̀ ti ń ṣe nìwọ náà bá ṣe pé bí gbogbo èèyàn bá ń sorí ibú ṣé ìwọ náà fẹ́ẹ́ rè tẹ̀lé hàn rèé sorí ibú ni. Ah, yóò dáa fún yín bàbá wa ṣùgbọ́n mo lérò pé wọn ò tí ì gba dátà ìyàwó yín lọ <laughs> àtàwọn ọmọ yín èèyàn kan ẹ ẹ wọn ní claim ọmọ yín o ẹ tètè wòye awádìí sí àti báyìí ń gbé ta nísìn mò ń retí ìpè yín tàbí kẹsẹ̀ voice note sí mi ibi tó ti ṣẹlẹ̀ gan afẹ́ mọ̀ ọjà ibi tó ti ṣẹlẹ̀ ẹ bá forúkọ rẹ̀ ránṣẹ́ ká ṣe iṣẹ́ ìwádìí ìwà délẹ̀ ká béèrè lọ́wọ́ àwọn èèyàn bóyá àwọn náà ti tọwọ́ bọ̀wé tán mọ̀ ó rà ní báyìí ẹja wá fi skul kan hàn yín bá a ṣe fẹ́ kílẹ̀ Yorùbá rírè future rèé fún ilẹ̀ Yorùbá. káṣọ ní dára àyíkẹ́ nítorí ọ̀la ọ̀tún làwọn bẹ́ẹ̀ lẹ́yìn ìyẹn tó ní dára. yọ̀ọ́dà fún ọmọdé yìí. tó ní dára àyìnkẹ́ nítorí ọ̀la ọ̀tún làwọn bẹ́ẹ̀ lẹ́yìn ìyẹn sòní dára bẹ́ẹ̀nìkan bá lò ní ẹnìkan lọ́la ẹnìkan lọ́túnla ẹnìkan lọ́jọ́ mẹ́rin bẹ́ẹ̀ ni ọmọ yìí orí mi ń wú ẹnìkan ló sì yí mo ní ẹ má sì bẹ̀rù dájọ́ ẹni ìyọjà ààrẹ ẹjọ́ ń bẹ lọ́rùn àdáfọ́ ọmọ ẹ̀yìn èèyàn ẹ mọ̀ ṣe dáadáa bàbá torí ọjọ́ kan bẹ tá a sún òun ta nídìí ohun tá a bá ṣe tilẹ̀ ẹni onítọ́lọ́wọ́ aráyé mo ṣe ní èèyàn òbò ní ọba lókè ló mọ̀ láìjà mọ́ dúpẹ́ ọ̀rọ̀ wa yóò dayọ̀ lọ́la ká mọ́ bànújẹ́ èèyàn òbò ní ọba lókè ló mọ̀ láìjà mọ́ dúpẹ́ ọ̀rọ̀ wa yóò dayọ̀ lọ́la ká mọ́ bànújẹ́ èmi ni sọ́sẹ̀ tẹ́ dọ̀tá àjò èmi ni mo ṣe wọ́n tí mo fi dọ̀tá wọn. dàròdàrò tó dáró ara ẹ ní ipa ó ń lọ tó lóṣùn ara ẹ ní èkí o ẹni pé ń máa lólẹ̀ ilẹ̀ ni ó mú èèyàn pé ń máa lólẹ̀. ilẹ̀ yọ̀mù kàlílátà àyìnkẹ́ agbólóhùn bí ọ̀jẹ̀ òun lè mí desmata ń ta ọmọdé akéwì tí fèwì dára náà ni. máa wí máa wí mọ́lábẹ̀ mọ́ òun àkànní mi ọ̀làdùn òun ní olóhùn àdídùn níwí lọ́wọ́ àyìnkẹ́ mo kúkú sọ bí ìṣe bàbá mi ni àyìnkẹ́ ẹ̀dùn gbajúmọ̀ ni bàbá tèmi. wọ́n bí mi má ròyè bí iṣẹ́ ìyá mi ni iṣẹ́ bàbá mi ni bàbá mi Ìyá mi bá mi lédè lóde, èdè bàbá mi kọ́ mi nílùú mọ̀mọ́ ọjọ́. Ọmọ olúwa ní sọlá àlàbí ká dúmọ́ ọkùnrin ogun bàbá mi àlàbí ká dúmọ́ ọ̀lẹ́. Màlílá sáyìn kẹ́ àgbọ̀lọ́hùn bí ọ̀dẹ̀ òun lè mí jẹ́. Thank you. Eh, kò ní jù báyìí náà lọ kì í dùn kó pọ̀ sókè báyìí lọ rẹ̀ oge ẹjẹ́ á gbára ká gba òmìnira wa á rí nǹkan tó dùn jù báyìí lọ ta ni òwú lórí inú ọmọ Yorùbá. ẹ wí fún mi ta lélẹ́ yóò wù lórí inú yín ẹ bá pín kó kalẹ̀ èmi náà ń ṣe iṣẹ́ ìwádìí mi lọ́wọ́ mo fẹ́ mọ skul mo fẹ́ mọ ọmọ ibi tá a ti ṣe project ìwà Yorùbá nation project tá a fẹ́ ṣe ibi ìlà ti ṣe. ifá lábẹ́ léwé lábẹ́ tó yanjú ẹ bá mi fónítọ̀nà lóhun tí í ṣe tọ̀nà o mo ní ẹ̀fà lábẹ́ léwé lábẹ́ tó yanjú ẹ̀fóníṣọ̀nà lóhun tí í ṣe tọ̀nà ẹ má forí òbòbò wéta tí òro ọba ẹyẹ ní ṣe ẹ má forí ògògò wéta tí òro ta ló kọrin iná orin níjà lórí mi mo sùn mo tún jí ba ìwọ orin yìí kí ni ṣe wá ń ṣe ọ́ tá ń kọ́ ọ́ gan-an ẹ bá ń kọ́ ẹni tó kọ bàbá wa tó kọrin yìí tá mọ̀ ọ́n kó wá sọ wérewére kó wá sọ ẹ bá ń kọ́ sínú comment section ẹ tún káàbọ̀ sínú ìpàdé ọlọ́run ìlú tó ní o sáyọ̀ sálàáfíà ni mo bá yín ó sì mọ̀ páyọ̀ ni wọ́n bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe wà ń bí o ayọ̀ àtàlàáfíà ọlọ́run kò wá ní fi wá sílẹ̀ ẹ ń sún kámẹ́rà ìmúra ẹ ń sún mọ́ra dáadáa kí ó lè bó òdì díẹ̀ sí ẹ sọ ti dá báwọn mo rí pòsíṣàn kámẹ́rà ní ẹmọ bínú ó dá o mo kí n tẹ̀sán tẹ̀sán mo kí n tológun tológun bóun lójú ọjọ́ lọ́dọ̀ yín o èmi bá ròyìn náà ní ibà gbé wọn débẹ̀ ibà ìrìnà ibà sanáwọlé ibà kanjú abẹ́ǹkò ibà sísọ lójú eégún èmi náà ní ibà rìn gínigíní tíkú mi ẹ̀ tíkú yù àwọn ìròyìn tá a yá kódà alẹ́ lórí tábìlì mi àtún tíkú ara wa lónìí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nu o abẹ́wà rí nǹkan o wọ́n ti yí ọwọ́ aago wọ́n ti yí wọn ò lè pa kádàrádà wọn kàn lè fọwọ́ aago sẹ́yìn ni àsìkò àwa yóò ti rèé òkèyè bínú wọn ń ṣe mí bí orin bí orin lónìí wọn ti yí ọwọ́ aago padà sẹ́yìn ní orílẹ̀-èdè Europe lónìí lọ́dọ̀ tiwa báyìí bẹ́ẹ̀ náà làwọn ti UK náà wọ́n ní wọ́n ti yí ọwọ́ aago padà sẹ́yìn lọ́dọ̀ tiwọn kí laago ń sọ lọ́dọ̀ tiyín bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó jọ bẹ́ẹ̀ ni pé a ti padà sí aago Yorùbá abájọ tí Yorùbá fi pálówe wípé wọn lè pa kádàrádà wọn kàn lè yí ọwọ́ aago sẹ́yìn ni bàbá wa Shina Peters àwọn náà fi kọrin seven seven seven is a number Olúwa Shina ó yá àdásí jẹ àdásí jẹ wọn ò rà ẹ má bínú wọn ò fẹ́ gbàsìkò yín rárá rárá ẹ jẹ́ amẹ́nulé ń tá a bá wá <laughs> ìròyìn làwa kà ẹ ó dáa o àwọn àkórí ìròyìn tá a yá kódà lẹ́ lórí tábìlì mi àwọn gbáǹkọ́gbé ìròyìn ni a wà sáré dé FCID alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ó ní ti ọ̀rọ̀ Bobrisky ọ̀rọ̀ ti fẹ́ dá awuyewuye sílẹ̀ o pàápàá jùlọ ọmọ yorùbá kan ti ń bínú wípé kí ló dé tí àwọn yorùbá kan tí wọ́n ń ṣe sánà ní Bobrisky tó jọmọ yorùbá ohun ọ̀gá ṣùgbọ́n ìròyìn táwa ń gbọ́ báyìí wọ́n ní ó ṣeé ṣe kán fi ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan Bobrisky ìyẹn tó bá sì wà níbi tó wà tí ò tó rà ń gbọ́ awuyewuye pé wọ́n ní wọ́n ti gbé já e ṣùgbọ́n àti kọ̀ǹfàmù ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé ibẹ̀ náà ló sì wà tí àwọn ọlọ́pàá tí àtàwọn immigration tó mú lọ́bẹ̀ tí wọ́n sọ pé ibẹ̀ ló sì wà ó ẹ̀hẹ́ ajẹ́ pé wọ́n ní ó ṣeé ṣe kó tún fojú ba ẹ̀sùn méjì ẹ̀sùn tí ń sá fún tẹ́lẹ̀ wọn ló ṣeé ṣe kán kó padà sí lágbádá kó ṣe wà jẹ́jọ́ rẹ̀ ẹ̀sùn money laundry ìyẹn yàtọ̀ gédégédé pé èèyàn náwó àti ẹ̀sùn wípé ó parọ́ mọ́ correctional center ìyẹn aláṣẹ àwọn aláṣẹ alábòjútó ilé ẹ̀wọ̀n ní nàìjíríà ah, àwọn èèyàn wá ń bí wọ́n ṣe bẹ́ẹ̀ náà lẹ́jáde tẹ̀sán wípé ó lo gbogbo ìgbà àti àsìkò rẹ̀ lọ́dọ̀ inú ẹ̀wọ̀n wọ́n ní lóòótọ́ ni wọ́n ní ṣùgbọ́n ó tako ọ̀rọ̀ rẹ̀ nínú fọ́nrán tí vedakman tó fi síta wípé pé àwọn gbọ́ ohun rẹ̀ níbi tó ti sọ wípé òun ò lo gbogbo ọjọ́ òun tó ń bá ẹni yẹn sọ̀rọ̀ pé wọ́n fún un pamọ́ ní òun ò fẹ́ kéèyàn kankan mọ̀ pé kó wọ́n sọ fún èèyàn kankan o pé kí ló dé o lo ọjọ́ rẹ o wá lọ ń sọ̀sọ́kúsọ ń ta sí ẹnu òròfó nípa òròfó ni àbí kí ló ṣẹlẹ̀ gangan àti very dark man náà tó ń jọ bí ẹni pé ìjà tí wọ́n ń jà ní ìsìn ó ti fẹ́ mọ́ shift kúrò ní ìjà àjàfẹ́tọ̀ ọmọnìyàn pé ó ti fẹ́ mọ́ the personal vendanta, gbogbo ẹ̀ náà láàjọ sọ̀rọ̀ lé lórí lónìí torí ó ti wá di ọ̀rọ̀ gangan báyìí ó kọ wájú sẹ́nìkan ó kọ̀yìn sẹ́nìkan ó ti wá fẹ́ dìjà ọ̀rọ̀ Bobrisky ti wá fẹ́ dìjà lẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá gan àjọ fojú àgbà wò àjọ fojú sunùkùn wò lónìí kò ní dọ̀la bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn mi láti gbọ́ o tí wọ́n sọ wípé àwọn bambia làṣírí ààbò àṣírí ààbò bambia làlàbùjá wọ́n ní wọ́n ní àwọn fẹ́ wọnú àwẹ̀ àti àdúrà lọ kékeré ọmọ nàìjíríà jọyìn àwọn o ó ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ pé ó ń jọ bí ẹni pé wọ́n fẹ́ lé àwọn kúrò nílùú pé àwọn jọ nílùú ni o pé kí ló dé tí Wike tó ń dámọ̀ràn wípé káwọn lé àwọn làbújá pé wọ́n fẹ́ kó àwọn lẹ̀ wọ́n fẹ́ mọ àrẹ́sì àwọn pé kí ni ìjọba ṣe fáwọn wọ́n ní ṣe bí àwọn ran ara àwọn lọ́wọ́ ni àwọn èèyàn sì ń fún àwọn lówó pé sàn dọ̀tí títì ni pé wọ́n wá ní àwọn gangan ní dọ̀tí kì í ṣe pé àwọn dọ̀tí títì o pé wọ́n wá ń tẹnu àbùkù lọ àwọn pé àwọn fúnra àwọn ní ìdọ̀tí táwọn lítà títì pé kán tọ́ka sí ọmọ nàìjíríà tí ìṣèbára lọ́wọ́ yìí pé lábẹ́ ìṣèjọba èmi ló kàn pé wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ oníbàárà tán pé àwọn táwọn jẹ́ oníbàárà original gan tán ní association wọ́n ní inú bí àwọn bí àwọn nàìjíríà ṣe ń bá wọn dupò <laughs> mo ní wọn ga báyìí o wọ́n ní ṣùgbọ́n kàkà táwọn ó fi wá mọ́ bá wíkì pariwo wọ́n ní àwẹ̀ àti àdúrà gbogbo ibi táwọn bá mọ̀ spiritually wọ́n níbẹ̀ làwọn ó wọ̀ lọ́wọ́ àgbẹ̀yìn débẹ̀ kí nìdí tí wíkẹ́ fi nìkan lé wọn dànù kí ló dé tí wọ́n pèsè ibìkan fún wọn kí ló dé tíjọba ò ràn wọ́n lọ́wọ́ kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ yìí á gbé yín débẹ̀ nínú àkójọpọ̀ ròyìn lónìí bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ tara ṣàṣà ká fò gẹ̀rẹ̀ ká dé ìlú èbó lamẹ́ríkà lọ́dọ̀ Trump lálọ́ àná ọ̀dọ̀ Kamala láyà ṣùgbọ́n àwọn èèyàn ti wá ń sọ fún wa pé ṣé a fẹ́ mọ́ fárí apá kan dápá kan sí ni wọ́n ní ká yà lọ́dọ̀ Trump náà làbá ni ó dáa á yà lọ́dọ̀ Trump o kí ló wá ṣẹlẹ̀ ibẹ̀ láti rí ẹ̀ akàn àti ẹ̀kànlẹ̀kùn akànjáwọlé ni lábárí àwọn pásítọ̀ yìí náà bá dìbò lù náà bá dìmọ̀ náà bá yíká wọn pagbo yí Trump ká náà bá bẹ̀rẹ̀ sí gbọ́wọ́lé lórí o àná tí bá bẹ̀rẹ̀ sí ní flow náà ń fèdè fọ̀ lóríṣiríṣi o à ń jọ bí ni wípé <laughs> ẹ̀yìn Trump ni àwọn pásítọ̀ wà o wọn ìṣẹ̀ bẹ̀rẹ̀ ìbọn mọ̀ ń sọ pé káwọn pásítọ̀ àwọn lọ́balọ́ba kọ́ wọ́n dà sí politics ni The play ló kọ wọn ṣùgbọ́n kì í ṣe gbogbo pásítọ̀ amẹ́ríkà náà ló wà lẹ́yìn trump o ṣùgbọ́n large percentage number of them wọ́n ní ẹ̀yìn trump náà wà kí ló wá fà kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tán dá ọwọ́ lé trump lórí ṣé dídáwọ́lé lórí sọ́dífà wípé kí kàmọ́lá mọ́ nà kó mọ́ fi yí lẹ̀ á gbé e débẹ̀ lónìí nínú àkójọpọ̀ òròyìn bẹ́ẹ̀ náà ni wọ́n mà láwọn kan ló tún sunkún yìí onú nàìjíríà ìsá àwọn wo wá ní ìṣẹ́bí ń pọ́n ni wọ́n ní n tó ṣe wọ́n ju ebi pípa lọ o wọ́n láwọn oil dealers àtàwọn mákẹ́tà ni wọ́n gbé abọ́ ẹlẹ́ta síwájú tó sì ń sunkún sí o tí wọ́n sì ń pàkíyèsí ọmọ nàìjíríà àti ìjọba wípé ṣe é fẹ́ dá wọn padà sí ẹ̀sìn àárọ̀ àwọn ni wọ́n ní ṣe é fẹ́ bayé àwọn jẹ́ ni wọ́n wá ní kí ló dé bẹ́yìn lẹ́ ń jẹmùlá nísìnyí ebi wọ́n ti increase owó epo oil dealer kí ló tún wá dé tẹ́ẹ̀ kí ló fariwo kí ló fa ọ̀wọ̀ hù wọ́n ní wọ́n increase owó epo lóòótọ́ ṣùgbọ́n iye àwọn ọmọ nàìjíríà ti ń ra epo ti ń consume epo per day wọ́n ló ti já wálẹ̀ láti sixty million sí four point five wọ́n ní kò sì dúró ń já lọ́ọ̀lẹ̀ náà ni wọ́n ní lala tó ròkè tínú àwọn fi ń nù wọ́n ló ti ń padà lọ́ọ̀lẹ̀ wọ́n ní kò tiẹ̀ sì wàá kàn mọ́ já lọ díẹ̀díẹ̀ wọ́n ló já. Ja bí ìgbà tí ìràwọ̀ bá já ni mo ní ìràwọ̀ bẹtiró yìí náà ló já òjò bá ń lọ ẹ expect kọ́ ọmọ nàìjíríà kọ́ ọmọ ọba yẹn fi owó tùnùtùnù nínú sálárì kẹ̀kẹ́ tíjọba ń san fún èlò ní sálárì kọ́ tí wàá mọ̀ fi ra epo pé ẹlòmíì tí ò lè mọ́ ra epo sínú jẹnẹrétọ̀ tẹ́lẹ̀ nìsín tí ń fi jẹnẹrétọ̀ dààmú àdúgbò tó tó sọ di àbẹ̀tà pásítọ̀ níbo ariwo sáà ni wọ́n ní wọn tán láti bí two months ago wọ́n ní ọmọ tí máa ń ké gan tọ́sẹ̀ ẹ̀bí tó orú máa ń mú tán fi máa ń tan jẹnẹrétọ̀ wọ́n ló ti mọ ọmọ náà lára wọ́n lọ́mọ òkè yẹn yẹn yẹn mọ́. kí ló wáá dé tẹ̀yìn ọmọ nàìjíríà ṣe báyìí fáwọn oil dealers kí ló mú àwọn náà pariwo ṣé torí cng tí àwọn èèyàn ti yí sí ni ṣé wọn tún ní gbówólé cng torí gbogbo ọ̀nà àbáyọ tí mẹ̀kúnnù bá ti ń rí ọwọ́ mú lọ sẹ́nu ni àwọn àwọn elite ní wọ́n fẹ́ẹ́ dí ọ̀nà bẹ̀ àgbẹ̀yìn débẹ̀ lónìí èmi náà ni kò ní í dọ̀la ẹ̀ ń wo ìmúra mi pé ọ̀gbẹ́ni Bobby àá ṣéwọ náà rè èmi náà ni o èmi gangan lèmi wọn ò ní fẹ́ lomi ìṣe mi ẹ̀yin gangan lẹ́yìn wọn ò ní fẹ́ lomi ìṣe o. ó dá àwọn nínú àkórí ìròyìn míì náà láti gbọ́ o wọ́n sọ wípé ó ń jọ bẹ́ẹ̀ ni wípé sẹ́nitọ́ Ndúmẹ̀ àti ààrẹ Tinubu ti ń rẹ́ o lẹ́yìn tí ààrẹ Tinubu ṣe cabinet reshuffle tán yọ àwọn wọn ti ẹ̀gbà wọn yọ ní tán gbà àwọn mínísítà kan yọ wọn ní lẹ́yìn náà ní ndúmẹ̀ tí gbogbo ayé mọ̀ sí criticizer ṣe ti ń jẹ́ bẹ́ẹ̀ wá tí sáwọn criticizer ààrẹ Tinubu owó gba ni wọ́n sì jọ wà náà ẹgbẹ́ kan náà ní ẹgbẹ́ APC political party kan náà ni wọ́n jọ wà wọ́n ní lọ́tẹ̀ yìí ó gbóríyìn fún ààrẹ Tinubu ni o wípé o káre ọmọ ọ̀dọ̀ rere bó o ṣe yọ àwọn tí ò ṣiṣẹ́ dáadáa yẹn ó tẹ́ àwọn lọ́rùn ṣùgbọ́n wọ́n ní ó kú òkú nìbọn ró wọn láwọn tẹ́ yọ sípò bí ìgbà téèyàn bá yọ jìgà mo ló mọ̀ gá o mo ní ìdùnmẹ́ ìṣá ìmọ̀ wá trọ́bù ìmọ̀ fa trọ́bù ni is a trouble maker <laughs> lọ́rọ̀ kan ìdùnmẹ́ ní àwọn tí ààrẹ ó yọ sọ wá dárúkọ wọn àbí ò dárúkọ wọn ó dà àgbẹ̀ ilé bẹ̀ lónìí kò ní dọ́là bẹ́ẹ̀ náà lélẹ̀ tá a mọ̀ fi káde gbogbo abala àti àkórí ìròyìn lẹ̀ lónìí á orílẹ̀-èdè Russia níbi tá a ti gbọ́ tán sọ wípé wọ́n fún àwọn ọ̀daràn láǹfààní láti jagun ní orílẹ̀-èdè láti rè kojú orílẹ̀-èdè Ukraine dípò kí wọ́n rè fèsì ilé ẹjọ́ àwọn ọ̀daràn burúkú bóyá ó pààyàn ní o bóyá ó ṣàìdá ní o bóyá ó fipá bọ́mọ lò ní o wọ́n ní ní ìsìn wọ́n ní kó mọ̀ wulẹ̀ wálé ẹjọ́ mọ̀ lọ sílé ogun tààrà mọ̀ lọ fèsì ogun tààràtààrà sóòrè Ukraine sóòrè ìgbèjà orílẹ̀-èdè rẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn yà ń buwọ́ lù pé àwọn ò lọ o torí tán bá dájọ́ fún wọn ó lè dẹ́ ó lè wọ́n lè mọ̀ọ́mọ̀ dájọ́ ọkú fún wọn torí wọn ní fẹ́ fún wọn ní option míì mọ̀ dáa kan láwọn ò ó dá wà ní ìjọba lọ nínú àwọn àkórí ìròyìn ti òní òní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún twenty twenty four náà ni ó ń lọ ń lọ díẹ̀díẹ̀ àní bọ́jọ́ ẹ láṣẹ ìdùmarè. ó dá o aráàánú gbà ire wọlé o nínú abala sáná wọlé tá a mọ̀ wọ̀ lọ́ba ẹ̀ a mọ̀ sáná wọlé sójú yín ó yẹ ẹ ṣe cheese ẹ jẹ́ ń ya ìfọ́tò ó dá nínú abala sáná wọlé ètò ní kò ní nídìí pé à ń ka àkórí rẹ̀ àkọ́kọ́ tá a kọ̀ mọ́ múlò ní ìsìn ó ní ti commonwealth meeting tó ń lọ lọ́wọ́ ìpàdé amúnilẹ́rú sì lè mímọ́ pé torí wọ́n sì mú àwọn èèyàn lẹ́rú sí wọ́n kàn ní ẹ̀ràn ti stop ṣe bẹ́ẹ̀ ń bó amúròyìn wa fún yín láìpẹ́ yìí wípé King Charles wọ́n kọ̀ láti mẹ́nuba ọ̀rọ̀ reparation bẹ́ẹ̀ náà nìkan nu wa níbi àwọn olólùfẹ́ wa wọ́n ń bi wá wípé tó bá ti ẹ̀san reparation onú àkáǹtì wo náà bẹ́ẹ̀ san fún ṣèjọba Nàìjíríà náà bẹ́ẹ̀ san fún owó reparation ní owó òmúnilẹ́rùsìn táwọn náà wọ́n láwọn kọ̀ǹkọ́ọ̀dù àwọn àgbì pé àwọn ṣe àṣemọ́ṣe ní ayé slavery pé àwọn wá bẹ̀bẹ̀ wọ́n ti bẹ̀bẹ̀ ó pẹ̀lẹ́nu ṣùgbọ́n àwọn èèyàn wá ní ẹ mówó ẹ̀bẹ̀ wá ẹ ẹ̀bẹ̀ wá ṣùgbọ́n lọ́rọ̀ kan o lára àwọn tí wọ́n ń gbomi ewúro kásì lomi ata náà ni ẹ tó ń gbó sí ojú orílẹ̀-èdè UK ní Ghana wà ṣùgbọ́n bá a ṣe wá ń sọ̀rọ̀ yìí Ghana náà ló ti wá jáwé olúborí o wọ́n ní foreign relations minister wọn ní Ghana Charlie Ayoko wọ́n lòun ni ó olúborí ó ní ó ì máa jì gẹ́gẹ́ bíi secretary general commonwealth ẹ bá ń ṣàlàtẹ̀wọ́ ọmọ nàìjíríà náà ti gbà kan sí rí Kofi Annan àwọn náà represent ọmọ Ìgbò nìyẹn ṣùgbọ́n ọmọ Ghana ló represent báyìí o ní Commonwealth ó dá àárín ìrìn ìjùbá náà lọ àmọ́ bóyá yóò lè tì wọ́n gbọ̀ngbọ̀n débi tán ti san owó reparation owó dá méjì sì ń jẹ́ bẹ́ẹ̀ ó dá o nínú ìròyìn sáráwọlé mi lónìí láti gbọ́ tí bàbá Ọbásanjọ́ tí wọ́n tún sọ̀rọ̀ sókè o kí ni wọ́n ń sọ lọ́tẹ̀ yìí wọ́n bá ìjọba àwọn ilẹ̀ haúsá sọ̀rọ̀ àwọn àgbààgbà ilẹ̀ haúsá wọ́n ní àwọn ọmọ yín àti gbogbo ọmọ kéékèèké nàìjíríà pátápátá ṣùgbọ́n tilẹ̀ haúsá ló pọ̀ jù tí wọ́n lọ skul tó sì yẹ kán wà skul tán sì ń léèwé ẹ̀ kí ni òun wà léèwé ìjọba náà dákun àìmọye skul tó yẹ kán ti ṣe ń jẹ páànù ẹ̀ àìmọye skul tá a gbọ́ pé ìta gbangba náà fi ṣe kíláàsì tán ọmọ ti ń ṣe kíláàsì ṣùgbọ́n ẹ̀ ń bá ti délé haúsá rí tó ti gbélé haúsá yóò mọ̀ wípé wọ́n ní skul dáadáa ńlẹ̀ haúsá ẹran ní lọ skul bẹ̀ tó bá ti ń gbọ́ bá àtúrẹ́sí bá àtúrẹ́sí òun ò gbé èbò níjẹ́ bẹ́ẹ̀ òun ò sì fẹ́ gbọ́ ṣùgbọ́n tọ́ba nílé kéwúyá ní tààràtààrà pàápàá jùlọ àwọn àlùmọ̀jèrè àwọn ọmọ yẹn wọ́n ní over twenty million ní àwọn ọmọ tó yẹ kó wà ní school nínú population àwọn ọmọ nàìjíríà over twenty million ìdá mélòó ni yóò jẹ́ báwọn ó ló ń lọ bí ìdá mẹ́wàá ìdá mẹ́wàá àwọn ọmọ àwọn ọjọ́ ọ̀la nàìjíríà ṣùgbọ́n péréte ni ti yóò bá ń bẹ́ o àìní àti àìtó òun ni ó fa ti yorùbá kò sálùmọ̀ ń jèrè ní ìran yorùbá ṣùgbọ́n àwọn ọmọ kan náà wà tán ti yọ ọmọ ta tó jẹ́ wípé gáràjì lẹ́ẹ̀tì bọ́n wọ́n kà àwọn yẹn náà mọ́ twenty million ẹja gbọ́rọ̀ lẹ́nu ilé ìgbìmọ̀ asòfin ṣùgbọ́n àkọ́kọ́ gbọ́ lẹ́nu Ọbásanjọ́ náà bóyá wọ́n rojú tù wá sí ẹ bá ń tẹ̀sí ilé agbára ẹ mọ̀ pẹ́. World Bank says we have over twenty million children who should be in school that are not in school. For a population of about what? 220, 230 million. So that is 10% of our population that should be in school that are not in school. Governor, Your Royal Highnesses, brothers and sisters, that recruit that is recruitment for future Boko Haram. Think about it. One of the first lessons I learned in the army is that you must have objective. You must have mission. Your mission must be clear. It must be understood and understandable to everybody. And it must be a mission you can make and state in very simple one sentence language. From what I heard today and the little interaction that I have had with you, you seem to have a mission. Uh, understood and understandable. In appreciation of Chief Obasanjo's visit, the people presented him with the gift of cows. Later, Chief Obasanjo and other dignitaries officially inaugurated the 30-kilometer Gubigiri Rodabida Sea. On the matter, the committee considered the submission from the Minister of Education and observed that there is urgent need to hit the ground and activate the roadmap of the federal government on curtail the out-of-school children. I say it's a shame because about 10 or 15 years ago, Bill Clinton, former president of America, had to come to Nigeria. What was he coming to do? He was concerned about the plight of out-of-school children he particularly said, We are sitting on time bomb. Our committee on basic education, particularly, should engage. And then in the 2025 appropriation bill, something tangible, something meaningful, and reasonable and significant should be made available. We are not looking at one important areas which all of us should ask questions about. We have billions of naira lying fallow at the universal basic education, with the states unable to come up with their own counterpart funding to address all these menace we have under the Act of School Children. We must address these things head on. State governors have to come to table and be honest about taking care of this thing. The result to have a national summit on the issue of out of school children to bring a holistic solution to the menace of out of school children in Nigeria. Those in support of the motion say aye, aye. and those against say nay. The ayes have it. àbọ̀ owó náà lẹ ti gbọ́ yẹn o ẹjẹ́ àlọ́ tààràtààrà sínú ìròyìn tí ó mọ̀ tẹ̀lé nínú abala sanáwọlé. ó láti gbọ́ pé wọ́n ní iná jó apá kan reluwé blue line lẹ́kọ̀ọ́ reluwé tọ́sẹ̀ ṣe irú ẹ̀ mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní pápá àpá náà ni wọ́n ti dóòlà rẹ̀ o tí wọ́n ti gbé àwọn tí àwọn panápaná tí wọ́n ti ya lọ síbẹ̀ ní pàjáwìrì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tẹ omi sí i pé èèyàn kankan kú nínú ìjàmbá yìí o bó sì mọ̀ rí trail line trail line lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó ṣe wọ́n rí nù bó bá ṣẹlẹ̀ ń bí náà pápápá ṣùgbọ́n kì í sábà ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà ẹ mọ̀ pé àwọn kinní náà wọ́n ń lo ẹlẹtíríkì wọ́n ń lo gbogbo ẹ̀ mọ́ra wọn ṣùgbọ́n mi ò gbogbo bóyá kì í sí ìwọ́nú níwùsì ní bóyá wọn ń jẹ́ ká gbọ́ ni mi ò gbọ́ rí <laughs> lọ́dún tó ti ń ṣe torí ẹ̀ẹ̀mẹ́wàá ọ̀tọ̀ ní tírẹ̀nì àwọn òṣìṣẹ́ ọ̀tọ̀ làwọn tó máa ń kọ̀ǹtró ṣé nàìjíríà gan ní kọ̀ǹtró fún tírẹ̀nì yẹn tó jẹ́ pé ẹ̀ẹ́mọ̀ rí wọn táwọn lọ táwọn bọ̀ kì í sì ṣeré ńlá nǹkan làwọn eléyìí mọ́ tẹ́lẹ̀ rail line gan mọ́ ya ẹ rò pé ojú títì lẹ wà lórí rail ni tí ó mọ̀ gbà tí ó mọ̀ gbà fúnra wọn tí rail line mọ́ ṣéǹjì bí rail line kò wà static ń mọ́ ṣéǹjì bí tí ó move síbi tí kìíní tí ó sì kì mọ́ra wọn tẹ́nìyàn ó sì gbà àyà kìíní ẹ kẹ́ tó lè rí pé nǹkan kan ṣẹlẹ̀ àbí tírèlì kọlura wọn àbí iná ayò pẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ rí àwọn kan tí ń lọ tán bọ̀ bí ilẹ̀kẹ̀ dìí lórí réèlì lórí tírèènì àtijọ́ làwọn yẹn tiẹ̀ mọ́ ń lò náà mọ́ fi ṣe control láti wá ibìkan síbì kan gbogbo àwọn òkúta tó máa ń dà síbi orí ilẹ̀ lẹ́ẹ̀rẹ́ nìyẹn wọ́n máa tún wò pé ó wà ní sẹpẹ́ àwọn kan ń ṣiṣẹ́ ń bẹ̀ báwọn ní nàìjíríà náà kán ṣètò kán gbààyàn sí rèèrè dáadáa ṣùgbọ́n adúpẹ́ pé kò mú ẹ̀mí dání o nínú ìròyìn sánáwọlé mi náà la mọ̀ tún ti kófìrí ìfọ̀rọ̀wérọ̀ kan tí sẹ́nitọ́ ọ́dì uzọ̀ kálù sẹ́nitọ́ tí wọ́n gbè sí ààrẹ tinubu lẹ́yìn tí wọ́n ní ààrẹ tinubu ṣe dáadáa àwa jọ bí ẹni wípé dr abati ò tiẹ̀ fi wọ̀n rárá rárá ó ti wọ̀n fún ní kóńgò ó wọ̀n fún lójú pali ṣùgbọ́n náà dá padà fún dr abati wípé àá iléeṣẹ́ aráàlú ṣé iléeṣẹ́ tẹlifíṣàn sì ní ṣé ìròyìn lẹ́sìn gbé yìí àbẹ̀ tí ń dọ́gbọ́n fi journalism ṣe politics ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu ọmọ méjèèjì níbi tó ti ń wà kó tá a bá padà dé a mọ̀ continue nínú ròyìn nínú abala ṣáná wọlé ẹ bá ń tẹ̀sí ní agbára pápápá ẹ mọ́ fún àkóso. Many Nigerians say you support uh, President Tinubu during the 2023 general election? Sure. And even now, that you are doing it for survival purposes. That after all, when you had a case, uh, a 7.5 billion case after your tenure ended, as uh, governor of uh, Abia State. And uh, you know, a court uh, first uh, convicted you. Now, it was under President Tinubu that uh, that case has been dismissed due to a lack of diligent prosecution, incompetent filing of processes, and the EFCC was even prohibited from ever bringing up the case again, all on technical grounds. Well, one good town deserves another, If a man has been nice to you, his government has been nice to you, is that why you are always saying, well, uh, President Tinubu is good, is the best thing since the invention of toothpaste? No, no, no, no. Uh, Dr. Kwati, I think I respect you a lot. I know you very much for a very long time. And you know me, I have a strong character. I had case with EFCC and I appeared in court every day for 12 years. I never ran away. I wasn't away. I never missed the court sitting. I'm not the kind of people who will not sit in court, but I want to remind you that if you give back people, I don't want to talk about the judiciary because it will be like discussing a case that was in court or is in court or have been treated. All discussion of the case were not done under President Tinubu. Let me tell you, I was in court and had 19 witnesses, and none of those witnesses found anything against me. While I was jailed, it's only left to God. And I'm very grateful to God that I went to that jail. He made me to see the bad, the good, and the ugly. And I'm very happy. Mind you, that year, I supposed to have gone to Wuhan on the 9th of December, and COVID came up in Wuhan. <laughs> Maybe I, I could have, you could have been singing my funeral song by now, but let me tell you, I, am not even afraid of death. You should know me, Ruben, and I'm not afraid of anybody. I speak the truth. I support my party. I support the president who is president from my party. Ruben, I cannot support you because you are not a presidential candidate and you are not ruling Nigeria. So even in Bible, God said we should pray and support our leaders. And that is exactly what I'm doing. So if you want to be a journalist, Ruben, be a journalist. If you want to be a politician, leave the journalism and come and be politicians like us. I have left a millions of dollars company to come and be in politics. You can behave like me, and you know I'm the largest employer of labor media in media in Nigeria. I'm the highest employer of labor in media, in factories. Apart from Aliko Dankote, I don't think any other Nigerian employment, Nigeria than I put in manufacturing, in social media, paper media, and other media. So I we have a chunk. In just in media, your own section, I have like 2,000 workers there. And in other factories, I have like 13 to 14,000 workers in this country, so not even in the sub-region of Africa. So, uh, uh, uh Dr. Akwati, please, if you want to be a member of a political party, you come and join APC, or you join properly Labour Party, or you join PDP. So we can know you are a member of a political party. Don't hang under being a journalist and harassing people like me. I will not take it from you. No, I'm, I'm not harassing Not you. proper. It's insulting. No, no, no, you are harassing me because you cannot be continue telling me I, I took Abia people, none of them money is missing. No, on the contrary. They put me in prison for presidential election. It was politically, and you should know that. So, if you want to be a politician like me, you should come over. Well, uh, on, you know me. On, I lived in Lagos with you. On, I be in Lagos with you. So, uh, it is uh, on the contrary. No, no, no. You have to be balanced. No, I, I'm just giving you feedback. These languages. If you no, want to, I'm just giving you. No, feedback. not feedback. Why must you talk about that? Is that the state of nation today? That is insulting to get me back. Okay, okay. Let me, are, let, me put it uh, in context. I, I, was, no, no, no, no, not let you. Listen, I was governor of Abia, and the Abia people are very happy with me. I'm senator of Abia, and they are very happy with me. And if I go for election in those areas any day, I will win. Not, I have never reached the election. I've never asked anybody to write the election for me. I have believed in the rules. When I had case, I faced myself to the judiciary. Ask all the judges that try me. I appear in the court. I have opportunity to run away and live outside. I have businesses in West African countries. I have businesses elsewhere. I can be sustained anywhere. But I can never do that because I know that this is our country. Okay, Senator. I am an Igbo man to a heart. Okay, just to put it in. And I'm not afraid of death. I'm not afraid of anything, anybody. Because for you to tell me I'm supporting President Tinubu because I'm afraid of being tried, it's insulting. He's president of Nigeria. If you don't respect him for anything at all, respecting that is president of Nigeria. Okay, Senator. He did not buy it in the market. He ended. it. Senator, just a follow-up question. òun náà lẹ́sìn gbọ́ lẹ́nu ọmọ méjèèjì wọ́n fẹ́ yọ ìkúùkù síra wọn ṣùgbọ́n táwọn ọmọ nàìjíríà náà ń sọ ní pé ṣáàgó ń búgò kí ni yàtọ̀ náà abati náà ti fìgbà kan bùjẹ́bùdànù wọ́n ti jọ lámbẹ̀ ẹnu ọbẹ̀ nàìjíríà láàyè jonathan wọn náà náà ṣèjọba inú aṣọ rọ̀kì náà náà ń gbé náà ń sùn gbà náà pé tí wọ́n wá ń ṣe bí ẹni pé tí wọ́n pọ̀ jù sáyé Jonathan ni wọn ah, ò rántí wọ́n ṣàṣèjọba kan bóyá ayé Yar'Adua sí ni wọ́n ṣàjọba ẹni páyé yóò Jonathan ni mi ò rántí dáadáa ṣùgbọ́n náà náà ti bọ́n jẹ wọ́n ti bọ́n mú wọn láwo kan náà náà jọ wà ó rẹ̀ jẹ́ apọ́nbẹ̀ wo àwọn àmọ́ ọbọ̀ sínú abala tí ó mọ̀ kàn báyìí abala ẹ̀yin olólùfẹ́ wa abala kọ́mẹ́sẹsẹ̀ mo fẹ́ fi àsìkò yìí tọrọ àforíjì lọ́wọ́ yín nítorí wípé èyí tá a ṣe lánàá ọ̀tọ̀ ní kọ́mẹ́ǹtì ta ló dùn àwa náà ìyá wa mutolani martins àtàwọn kọ̀ọ̀kan náà pé àkíyèsí wa sí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi àwọn kan náà ń kọ́ sínú kọ́mẹ́ǹtì ẹ̀ṣẹ̀ mọ́ bínú àmọ́mọ́ àmọ́mọ́ rárá rárá ó dùn mí gan torí mo ní láti lọ yọkú òǹbẹ yìí tẹ́ bá tún wá ń wo fídíò yẹn ìròyìn alẹ́ àná ẹ̀ rí i pé a ti yọkú òǹbẹ nítorí YouTube gan ò ní gbà kẹ́ ẹ̀ tún kọ́ńtẹ́ǹtì lò Eh, torí ẹ̀ làwa náà àṣetètè edit ẹ̀ jáde YouTube sì ti fa ìgbà wa ní ìsìn láti mọ edit online ṣùgbọ́n a gbìyànjú láti fi tàná yẹn ká fi rọ́pò rẹ̀ kò ṣeé ṣe wọ́n tilẹ̀kùn mọ́mọ ní ilé ṣùgbọ́n àwa náà ní ọ̀nà àbáyọ wà á tún lò lónìí yóò kàn gùn díẹ̀ sí nítorí nínú tàná yẹn láti rí àwọn èèyàn tó fún wa stickers tán sẹ́ndì bí ìgbà téèyàn bá ra stíkà fún yàn sọ̀wédowó ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kọ́mẹ̀ntì àmẹ́yẹ ti ẹ̀dùn ó kọjá bẹ́ẹ̀ ju káàmọ̀ lò lọ làwa ni àti ti fídíò ti tànà àti tìjẹta tá a lò á pa gbogbo ẹ̀ pọ̀ á jọ̀gbọ̀ torí abalẹ̀ ẹ̀yìn olólùfẹ́ wa ni àwọn èèyàn ti ń kọ̀m̀pìlẹ̀ ẹ má bínú aya ni kì í ṣe mi o aya ni o kì í ṣe mi o aya ya dáwọn èèyàn wa débẹ̀ yẹ bọ́ lónìí wọ́n kojú rẹ̀ ọmọ bo nínú mọ́tò wọ́n pàdé yín wájú ń tèmi mo ti escape mo gbá escape mọ́ yín lọ́wọ́ ṣìkìṣìkì máàmì owó dé ṣìkìṣìkì máàmì owó dé ó dáa o mo kí n káàbọ̀ pẹ̀lú ọlá ọlà àlàáfíà ẹ ìpè ọlà ni mo fi kí yín o sínú abala conversation section fún tòní o ẹ rí bí òjò owó ṣe ń rọ̀ lé mi lórí ìyá wa àtṣọlá odòmọ́sù wọ́n fún wa ní ten dollars tẹ́ ẹ bá ti rí tóyìnbó kọ nine dollars ninety nine cents ten dollars iná ń sọ ohun ẹ ṣé mo dúpẹ́ o ẹ mo tiẹ̀ ti lọ sọ́jà mo ti lọ sórí ẹ̀rọ ayélujára mo ti ń wá driveless car tèmi náà ó rà pẹ̀lú owó tẹ́ ẹ fún mi <laughs> mo ń gara ní ìgbéraga wa ìgbéraga ti dé inú ọ̀sẹ̀ ìgbéraga la wà gbogbo stika yìí ní ìsìn tèmi náà ó bá ìta <laughs> owó ni ó bá dé. <laughs> mo rẹ́rìn bí abẹ́sùpínlẹ̀ bẹ́ẹ̀ ni yàrá riscot adigun náà fún wa ní stika five pounds ẹ ṣé o iná ò ní tán owó gbogbo yín alájà àbúsáyọ àbáàsì mi dáadáa àwọn náà fún wa ní five dollars ẹ ṣé ẹ yóò dáa fún yín ẹ n ò ní wá yín tí o àpò sàṣàmúrà ìgbẹ́ o àpò yín ò ní gbogbo ẹ̀yin tẹ̀sí ń fi táìmù lẹ̀ náà tẹ̀ ń ná táìmù ẹ sáà ná nǹkan kan fún wa àbí ẹ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ mo mọ rírì yín mo mọ yì yín o ẹ n ò ní jọra mi lójú lọ́dọ̀ yín ẹ̀yin tẹ̀ ń fowó wa náà pàápàá jùlọ ẹ̀yin members wa ẹ ti YouTube à ń fún yín ní star <laughs> ẹ ṣé o God bless all of you èmi náà ra stíkà fún kì í ṣe ìwọ o àyà. <laughs> àti yàwá mutolani martins yà mí dáadáa wọ́n ní the muslim legislators are determined to put nigeria on fire if the northerners want sharia law let them have it within the confines of their territory not to superimpose it on every other region will it work? <laughs> I just can't understand the forceful coexistence. Say, City Pani. Hmm ẹ̀bẹ̀rẹ̀ rí ìyàwó ẹ ṣe mo wọ́n gbádùn àwọn ọ̀rọ̀ tẹ́ mọ́ sọ fún wa God bless you richly àbí ṣé tipátipá ni kò yé mi fún wọn. Atọ́láyínká Adésínà wọn ní ọ̀gbẹ́ni wa ọ̀gbẹ́ni gbé wa débẹ̀ DNA must be done the dragon are three much from the lady to Mohbad's father. Hmm ó dà ẹ ṣe fún insight yín yẹn wọ́n ní wọ́n ti ń dragi bàbá Mohbad jù wọ́n ní ìdí tí bàbá ṣe gbọ́dọ̀ mọ orísun bàọ́lọ́jíkù ọmọ yẹn nìyẹn ó dà. Atọ́lá ṣe ní Olúbùnmi wọ́n ní we Yorùbá indigenes we say no capital no to re-amalgamation second time we're tired of staying in Nigerian country. Sáwọn àgbààgbà yín jẹ́. Hmm at motolani martins mọ̀ mi dáadáa wọ́n ní ẹrù ló ń báṣẹ tí màá wà àti pé òun náà fẹ́ òun náà fẹ́ bàálù tirẹ̀ náà ni o ẹ lọ kọ́ sílẹ̀ ọkàn gbogbo wọn ò ní balẹ̀ àṣẹ ọlọ́run Èdùmàrè mo ti kọ́ mo ti kọ́ ẹ bá ń fi pamọ́ mo kọ́ sọ́wọ́ àlàáfíà mi ni ọkàn wọn ò ní balẹ̀ ọgbọ́n àti ra bàálù kan ra bàálù fóònù ẹ tá ń bàjẹ́ ẹ ọmọ ayọ̀ pọ̀lọ́ ọmọ ayọ̀ sóòjòjú sóòjòjú kan yọ ojú ààrẹ fún un. <laughs> ó bá jẹ́ gbogbo ń tà rẹ ń ṣe kò tẹ́ lọ́rùn ẹ́ wọn kò yẹ ojú ààrẹ fún un kò kínú ẹ̀ lè dùn. Hmm. ó kọjá bàálù tuntun ipò ààrẹ yẹn gan ló ń wù ú ẹ lọ kọ́lẹ̀ ó dá àwọn ẹja tẹ̀ wájú o ìyàwó adọ́kàs jálò wọn ní àdúrà ni à ń ṣe fún yín ọ̀gbẹ́ni Bobby ẹ̀ ń gbà lórí mi ọlọ́mù rọ́wọ́ àdúrà yín ẹ̀ wọ́n ní iwájú iwájú ni ẹ máa máa lọ aṣẹ́ ìdúmọ̀rè àjọ máa lọ wájú ni àjọ ń kọ̀wọ̀ ọ̀rìn ní kìí sèmi nìkan lórúkọ Jésù amen it is well with you and may the good God bless the work of your hands ẹ ṣé ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín àmì o àtẹ̀yìn náà àti gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ wa ọlọ́run ó bùkún gbogbo wa ó dá o at Mary Alamu mọ̀ mí dáadáa wọ́n ní Ọ̀gbẹ́ni Bobby àwa náà tàkùrẹ́ tàkùrẹ́ tẹkìtìtẹkìtì ti Ìbàdàn ti Ìbàdàn àwọn ti Ìjẹ̀bú-Ilá kílànà àti ti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ tí a ò ní pẹ́ dé ilẹ̀ ìmúṣẹ tiwa tí í ṣe Yorùbá nation no going back wọ́n tẹ love wọ́n tún bú sẹ́rìn God bless you ma n ò ní wáyé tí o àjọ délẹ̀ ìlérí ni àní ìfẹ́ nìkan kan ṣàwárí nínú gbogbo wa at josephine aláwìyé sẹ́yìn lẹ́kọ̀ọ́ ìwé aláwìyé tá a kà ní wọ́n ní it's very essential for the child to know his true family through DNA since the father is not alive this will give people clear mind on the young child as gossips were really escalated highly on the child nothing wrong in doing the needful for the child child's future safety ẹ ṣe àwa náà ti mẹ́nu bà wípé kàn wẹ ọmọ yẹn mọ́ kúrò lẹ́nu ayé Jeremiah Obanishola àwọn náà ní they want to use the Sharia law against the self-agitation ìbá gbé wọn débẹ̀ of Yorùbá nation agenda to Islamize Nigeria at all costs because I heard the dream but Elédùmarè would disgrace them ó ti disgrace disgrace wọn already ó ti yọ uh, grace kúrò nù wọn ó kú dish ó ti disgrace wọn wọn ò rógun ẹ ṣe àánú àwọn àgbààgbà Yorùbá ló kàn sí mi wọn hùwà bí ẹni páwọn ní ọ̀la ta ni stars ní ọ̀la téèyàn bá ti dàgbà ta ni ọjọ́ ọ̀la rẹ̀ ọmọ rẹ̀ ni wọ́n sọ wípé nínú eh, kínní tí eh, àwọn youth kan program kan tá ààrẹ Tinubu gbélẹ̀ tán pè ní youth confab wọ́n nígbà tí wọ́n ṣeṣẹ́ ìwádìí wọ́n ní seventy percent ni youth ní gbogbo population Nàìjíríà wọ́n wá wo youth irú youth yẹn kì í ṣe youth tó ti wọ forty o youth tó jẹ́ wípé they are under thirty years of age nígbà táwọn àgbààgbà bá wá ń ṣe báyìí wọ́n ti gbàgbé pé àwa la á ju wọ́n lọ apọ̀ ju wọ́n lọ alẹ́nu ju wọ́n lọ seventy percent mélòó náà fẹ́ pa nínú gbogbo àwọn seventy percent under thirty. at mọ́mí two. èyí owó àwí wọ́n ní donating an organ is a voluntary process is your wish to help people that need organ transplant to survive bẹ́ẹ̀ ni it's not by fire it's not by force it's voluntary at fọláṣadé táíwò wọ́n ní happy birthday sir chief sunday adéyẹmọ aláàánú gbogbo mẹ̀kúnnù akíkanjú ọkùnrin ogun we love you sir wọ́n wá fèmí náà wọ́n fi wò ránṣẹ́ sèmi náà wọ́n ní ọ̀gbẹ́ni bobby we really appreciate your effort ẹ ṣé o èmi náà appreciate bẹ́ẹ̀ ṣe appreciate mi àjọmọ́ appreciate ara wa ni at molad wọ́n ní ọ̀gbẹ́ni bobby àti ayé ẹkú iṣẹ́ takuntakun mi ń gbádùn ètò yín gan ni o àwa náà ń gbádùn yín ẹ̀yin òkè. Okay act victoria abadejo wọ́n ní happy weekend to you mr bobby níbo la tún já sí o ó lè ní gbogbo àwọn custom officers yìí ah, gbogbo wọn kọ́ o ṣùgbọ́n lè tọwọ́ bà ẹni ilẹ̀ mọ́bà ní bàrà o ah, èmi torí mo ní bàbá tó jẹ́ custom officer wọn sì jalè wá bá wa ń lè rí <laughs> ẹja mọ̀ yànnà náà dáadáa ẹ mo mọ̀ pé ó dùn wá wọ̀gùn ni àti wípé bí ten nínú ten percent àbí nínú hundred percent bí bí ninety percent bá jólè èèyàn lè ní olè gbogbo wọn náà àbí ṣùgbọ́n nítorí òfin ẹ̀wọ̀n jà wọn pọ̀ pọ̀ mọ́. wọ́n ní yorùbá nation no going back sending message from blue springs united states of america i'm so happy for chief sunday igboho owó babadami ẹ̀sìn ṣeun ògbógbá náà nínú wa dùn sí wọn ẹni ò dùn mọ́ kó forí sọlẹ̀ sunday ń ṣe nǹkan àtòkòdòbè Grace Ọlápẹ́jú wọn ní ọ̀gbẹ́ni Bobby mo gbàdúrà fún ẹ o pé o ò ní jọ ara rẹ lójú ní àṣẹ Elédùmarè àmì o gbogbo àdúrà yìí gbogbo wa náà ló ló ló ló ló kángun sí àní jọra wa lójú ẹ bá ti jọra ẹ lójú tí ẹ bá nù wọn ni we are proud of you ó ti gun òkè ó sì ní jábọ́ ní àṣẹ ìdùnmọ̀rẹ́ you are loved bro from USA adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣé o ṣé wàá rí ara orí ọ̀fẹ́ tí mo tún rí jẹ tí mo rí gbà lọ́dọ̀ ọlọ́run náà ni pé òkè tẹ́ láàgùn yìí ẹ̀yin náà ẹ ń bá wà lókè ní mọ́ rí ara òkè ní mọ́ rẹ̀ ń tó gòkè òkè lẹ́yìn náà wà ẹ̀ ní dẹ́ni lẹ̀ àti pé ẹni tá a wá fi gòkè tí gbogbo wa fi gòkè kò sí gbéragánu tá a fi gòkè ń bì á sì pretend nídìí èyí àwa alédòkè tán ká wá do ní gbéraga ẹ ń bá fi gbéraga gòkè ni ó sustain òkè rẹ̀ pẹ̀lú gbéraga a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa fi ìrẹ̀lẹ̀ gòkè a sì gùn jù báyìí lọ nítorí òkè òkè lẹ́yẹ fọ̀hún. At Shem Logan, one of these Muslim lawmakers should take their Sharia laws to the north if they don't want religion crisis in Nigeria. Ó certain pé wọ́n ń wá religion crisis. Ó certain. Ṣùgbọ́n wọ́n ti reject bill yẹn but wọ́n ní dáwọ́ ìdúró wọ́n máa máa try o wọ́n máa máa try gan-an ni especially tí ọmọ Haúsá bá tún débẹ̀ next time gbogbo radarada bàbà bla blue blue bla tí ààrẹ Tinubu ń ṣe yẹn tán rò pé àwọn èmi ò ní kí wọ́n má lo politics àní kán má fọgbọ́n sí i ṣùgbọ́n kán gbé ìgbésẹ̀ akọ òmìnira ìran Yorùbá ọwọ́ wọn báyìí àtẹlẹwọ́ wọn ló wà tán bá ṣe mistake kúrò mẹ́rin láì ṣe ẹ máa rí ní tí àwọn Fúlàní máa dánwò pẹ̀lú òfin Nàìjíríà àti yá amiri scott adigun wọn ní ọ̀gbẹ́ni Bobby Ọlọ́run á dùn yín nínú títí ayé yìí o títí ayé yín àmì o àtẹ̀yìn náà ẹ ní rí bànújẹ́ o àti gbogbo etí tó ń gbọ́ mi àtọjú tó ń wò mí wọ́n ní àti orin àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ló máa dùn wá nínú hmm, kò ní bàjẹ́ fún yín láéláé àti láéláé àmì o àwọn haúsá tàbí fúlàní wọn kì í ṣe mùsùlùmí gidi o àwọn mùsùlùmí tó wà nínú wọn wọn kéré gan-an ni wọn fẹ́ fi ẹ̀sìn dàwárú ní o yorùbá nation gan-an ni pírọ́blẹ́mù wọn ẹlẹ́sìn ni wọn wọn kì í ṣe ẹlẹ́sìn hmm, ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn àmì o káwa náà gbára wa o. at mabel akínbọ̀bọ̀lá mo wà emotional nígbà tí mo ka kọ́mẹ̀ntì eh, ẹ̀jẹ̀ àjọ kà wọ́n ní ọ̀gbẹ́ni bọ́bí ẹ kú iṣẹ́ o ẹ̀yin ẹ kú iṣẹ́ ẹ̀yin ọ̀dàjà lò bẹ́ẹ̀ wọ́n ní you are one of God sent ones that God sent to this generation to shed light to what is going on in the world and this makes us the elderly ones reduce stress and give us joy joy joy will not depart from you and your family concerning Mohbad àmì ọ̀jẹ̀ nsàmìsí yẹn náà ká tó lọ sí di ọ̀rọ̀ Mohbad wọ́n ní concerning Mohbad case if the so-called father has been able to cry out to the press and media when he was alive. He won't die with his glory. All this one is doing is what is late. So if the DNA comes negative to Mubad, it means he died childless. ó ga o ẹ ó dá ẹ ọ̀gbẹ́ ti gé ọmọ the milk has been spilled wọ́n ti da wara lena kò ṣeé kó mọ́ àti bàbá àti ati ń tèmi o àti bàbá àti ìyá ló lẹ́bi lórí ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ náà ni ẹ̀bọ́mọ ò bá lè ṣakitiyan ó yẹ kó tiẹ̀ ní ìyá ìyá ni mọ́ ṣakitiyan jù bàbá tí ń já belebele kiri iṣẹ́ tí ọlọ́run gbé fún bàbá yàtọ̀ sí ìyá ìyá gangan ni mọ́ súnmọ́ ọmọ jù ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá blame bàbá náà ṣùgbọ́n Mohbad fúnra ẹ̀ fi kọrin pé òun ò rí mọ́mí òun fún ọdún mélòó tiẹ̀ níná pé bàbá ń lòun rí ṣùgbọ́n ìyẹn kọ́ la wá sọ ẹ̀ way forward ni tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bí ẹni yẹn ṣe kókó ìyá mi ọ̀nà tí bàbá kan gbà béèrè rẹ̀ ó mẹ́ẹ̀ díẹ̀ ẹ ó mẹ́ẹ̀ díẹ̀ mo ti mọ tẹnu mọ́ pé ẹ mọ̀ fi ọ̀rọ̀ ti DNA yẹn ṣe ti ẹ̀rọ orí ayélujára ẹ tutọ́ síra yín lójú ẹ bára yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí fámílì ẹ jà ṣùgbọ́n ẹ mọ̀ jà lórí ẹ̀rọ ayélujára kẹ́ ẹ lè rọ́nà lọ ẹ wá wo bí tí everything stock sí báyìí wọ́n bá sì ṣe DNA náà tó jẹ́ ọmọ kínní ni torí ẹ̀ ní ẹ̀yìn sọ́nsìn wípé tí ò bá jọmọ ẹ ajẹpọ kó àkùrùn wọn wọn kó àkùrùn wọn nítorí ẹ gbé ọmọ ọlọ́mọ fún un wọn nítorí ẹ gbé ọmọ ọlọ́mọ fún un torí pé wọn ò fẹ́ kó kó àkùrùn à ìyẹn gan ó wọ̀sì lọ́jọ́ iwájú bọ́mọ àlébárè ń ṣe kínní tó bá sì ṣe nísìnyí tó jọmọ ẹ fà tínú gbogbo wa máa dùn ọ̀rọ̀ Mohbad ti kọjá pé ẹbí ẹnìkan ló bí àbí èèyàn kan nìkan ló fẹ́ ọ̀rọ̀ ọmọ Nàìjíríà nítorí gbogbo alájọ ń wá justice fún gbogbo ibi tí justice bá sì tọ́ka sí ló yẹ ká mójútó ẹ torí ẹ kò yẹ kán béèrè DNA ṣé ẹ̀yin lọ́kọ rẹ̀ ni a irọ́ oládùúrú ìjà táwọn ọmọ nàìjíríà dìde jà yìí bí ìbá sí táwọn ọmọ nàìjíríà ṣé wọ́n fẹ́ kí justice gan wáyé gbogbo fámìlì bẹbí méjèèjì ṣé wọ́n ríran rí wọ́n ríran rí ọmọ nàìjíríà ló ti òkè òṣìṣẹ́ ń tọ́lọ́run ò lò àtẹ àwọn táwọn èèyàn ń bú náà nísìnyí ọlọ́run èmi rí i pé ọlọ́run ló lo everybody as players. Eh, ó dẹ̀ jẹ́ àkànràn mọ́ at morohun múbọ̀ ẹja ọsàn Morong adébọ̀yá mi dáadáa wọ́n ní ọ̀gbẹ́ni bọ́bí mi mo ti ń retí kẹfì àmúròpẹ́ ẹ̀ ní fi ọ̀gbẹ́ni bọ́bí mi sí ni. wọ́n ní ọlọ́run adá èdè wọn rú ní gbogbo ilé ìgbìmọ̀ asòfin nàìjíríà o bí ó ti da èdè wọn rú ní tower of babel ní ìjọ wọn ní lórúkọ jésù ìyá mi ìyá jésù ẹ ti ń kó ti King James fún wa ní ọjọ́ wọn ni ó sì ṣe <laughs> ẹ ṣe ẹ ṣe yọ ọ̀dà fún yín òní wá yín tì gbogbo ń tẹ̀sí mú bọ̀ lọ́dọ̀ Kamala torí mo gbọ́ pé ẹ lọ White House ẹ jẹ́ wa lábọ̀ gbogbo píkítọ̀ tẹ yà ń bẹ̀ ẹ jẹ́ àrílò at hannah adébóyè só yẹ kí n ka eléyìí kò yẹ n kà wọ́n ti ní iye dárúkọ àwọn ọmọ ṣùgbọ́n àti kàná <laughs> òfin Mósè kẹ wọ́n ní ojú fún ojú nìyẹn o gúdù báyìí báyìí o ọ̀gbẹ́ni Bobby mi sẹtimẹtò kọ <laughs> olóòkọ méjì nìyẹn bẹ́ẹ̀ bá ti gbọ́ ọ̀gbẹ́ni Bobby mi <laughs> ẹyà mi dáadáa nù àwọn ìyàtọ̀ lọ́n fi tì mí n ò ní wá owó yín tí àtẹ̀yìn bàbá náà ẹ mọ́jọ owó at Clement eh, ọ̀làdẹ̀jọ ogundie sùmáàkà wọ́n ní ọ̀gbẹ́ni Bobby àti àyà ikú ìpàdé eh, ọmọ ìlú o òfin sharia kì í ṣe wàhálà ọ̀dà as you have said they are smart bẹ́ẹ̀ ni what the Yorubas don't know is that as it was in the beginning so shall it be bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun nìyẹn o that was how their forefather Osman Danfodio get into Hausas and overthrown them and installed themselves. Bẹ́ẹ̀ ni uh, àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọn farabalẹ̀ dáadáa ni. Yorùbá ló sì lọ tán bọ̀ wọ́n ní ojú tó bá farabalẹ̀ yóò rí mú wọn wo ti tí àwọn Fúlàní ṣe ńlẹ̀ Hausa. Wọ́n ní leave the Yorùbá Obas alone they will soon collect their crown and put the lawanda on themselves and bash them out ẹ̀ka alẹ́ o ẹ̀kú ìpàdé ọlọ́mọ ìlú o yorùbá nation no going back wow ẹ ṣeun ṣeun tẹ fi táìmù lẹ tẹ fi kọ insight god bless you sir. ìyá wa aṣọlá ọdúnmọ́sù wọn ní olè gbé olè gbà ní ọ̀rọ̀ wọn ní nàìjíríà tí wọ́n bá wò fínífíní àwọn òṣìṣẹ́ nnpc lè kúkú wà níbẹ̀ they are all corporate abẹ́ẹ̀rí àwọn tó ń jí epo wà nìyẹn o. Hmm iṣẹ́ ìdédé iṣẹ́ o gbogbo wọn náà mọ ibi tán ti lè dá páìpù lu àbí ẹ mọ̀ ẹ mọ̀ díẹ̀ náà ni ó wà sọ. at ṣáì ta ṣe bẹ́ẹ̀ wọ́n ní ilẹ̀kùn jẹ́ẹ̀tì ló kọ́kọ́ já gbogbo jẹ́ẹ̀tì yẹn ló máa já dànù láìpẹ́ àtúnkì there is no rest for the wicked. Hmm, ó dáa o ilẹ̀kùn jẹ́ẹ̀tì kan ló mọ̀ já wíńdò ni window ló fọ́ wọ́n ní nǹkan bàá àwọn èèyàn sì ti ń sọ wọ́n ní wọ́n fẹ́ dọ́gbọ́n kó náà lè ra jẹ́ẹ̀tì tuntun ni. àtìmọ́nísọ́lá rahman wọ́n ní new yorùbá nation làwa o káwọn bàbá ọ̀dàlẹ̀ lọ sẹ́ńpẹ́ happy birthday bàbá wọn olóyè Ìgbòho sà orí máa fọ́ àwọn ọ̀tá yóò fọ́ wọn yóò fọ́ wọn kú ni. ọmọ nǹkan kan at adesola ọládèjì wọ́n ní orí yín pé ọ̀gbẹ́ni Bobby wọ́n tẹ lọ́ọ̀fù sí mi mo wà mọ́ra wọ́n tẹ̀síwájú wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ́ ń sọ o kọ́lọ́run jẹ́ kán gbọ́ o àmọ́ wò bóyá wọ́n gbọ́ ọ ẹ ṣé o fún ìfẹ́ tẹ́ ẹ fi jíṣẹ́ sí mi èmi náà ti tẹ àtẹ̀jíṣẹ́ ìfẹ́ mi ìsìn o ṣé ẹ rí gbàsó deliver from me to you ìbá ìfẹ́ so wá pọ̀ at Motolani Martins wọ́n feature nínú uh, ìròyìn tòní dáadáa wọ́n ní Àṣàrí ti di ọmọ kékeré báyìí ó kàn ń sunkún ni ó ń pariwo bí ọmọ tí wọ́n gba búrẹ́dì lọ́wọ́ rẹ̀ attention seeker lásán ni Àṣàrí womb in name help eh, ah uh, name rẹ̀ mọ̀ ro kìkìkì lọ́dọ̀ àwọn uh, ọ̀gá ológun ẹ̀rí tí ń tú àṣírí ọ̀gá àwọn ọ̀gá ológun tán lè sọ̀rọ̀ wọ́n ní ta ló sọ fún àṣàrí wípé ààrẹ represent yorùbá nígbà tí ààrẹ ran àṣàrí lọ́wọ́ oore má lè gbàgbé gẹ́gẹ́ bí ìwọ fúnra rẹ ṣe sọ bẹ́ẹ̀ ni ó fẹnu ara rẹ̀ sọ tí ó fi ṣe ọmọ ìyá rẹ tí àṣàrí kógun lọ sí àbújá pẹ̀lú kùmọ̀ àti kóńdó ṣé nítorí ẹ̀yà yorùbá ló ṣe dìde ni àbí nítorí ara àbí torí ààrẹ àbí àṣàrí gba fídà rẹ. <laughs> <laughs> kò yí ọwọ́ sọ̀hún ẹ bá ń wá fídà irú fídà wo lẹ́rà fásárì ah, ìyá wa Mọ́tálání um, Martins ah, ẹ dá ẹ dá wọn ni ó gba fídà ẹ bá ń wá bọ́ fún náà kò wọ́n sunkún sábọ̀ <laughs> gbogbo ọmọ Yorùbá ni wọ́n ń tẹnu bá nísìn àbí um, Tinubu tìwájú ó yọ sọ́ọ̀tì lẹ́sẹ̀ rẹ̀. Um, at Kemi W8D, wọ́n ní when an individual is corrupt that he doesn't mind compromising anybody or group of people in the country for his selfish monetary gain. And if things doesn't go his way, he will be ranting, spitting, his thinking saliva. What a jobless and shameless parasite. Is a traitor who is so dangerous to any community. Who the àwọn ah, ò lè sọ yẹn léèbò wọ́n ní ta fún títọ́bẹ̀ òtòòrò he needs to be blocked up àṣàárí ni àǹtí kẹ́mi náà ń bá wíńbẹ̀ ọ̀hún <laughs> àṣàárí rògùn báyìí àwa náà ṣe program lórí rẹ̀. Eh, ó dáwé fọwọ́rọ̀ kẹ́hìndé òsèní salimon bàbá mi láti wò ó àwọn ọmọ ìwọ original wọ́n ní happy birthday to you bàbá wa csi olóyè sunday adéyẹmọ ìgbòho sà owó bàbá dami ẹ̀mí yóò gùn ní agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá pátápátá o ẹ̀ẹ́ borí gbogbo àwọn ọ̀tá yín ní agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá pátápátá o àṣẹ ìdúmọ̀ rè yóò mọ̀ ọjọ́jú àṣẹ ní ìwọ at Biola Opabola wọ́n ní look at Akpabio's neck as big as the car <laughs> ó tóbi lóòótọ́ èmi náà ń wò báyìí pé kí ló jẹ́ ẹ bẹ́ẹ̀ he chop all Naija money finish he has even eat more than his ọ̀gá Tinubu uh, rówó pajú ọ̀gá lọ o. wọ́n ní why us your neck so big please don finish our money o you kuku don tell us that you will be eating turkey when Nigerians are suffering God will judge you. Amen. Amen. Ó dá o àtẹ́là òdèlé ìyá mi dára wọn ní ọ̀bẹ ní bọ́bí. Ó ga o mo dẹ̀ ń jẹ́lọ̀sì àwọn ará Amẹ́ríkà. Wọ́n ti gbà yín lọ́wọ́ wa ní UK eh, eh, eh, gbogbo àná àjọ wà pọ̀ ni. Ṣùgbọ́n àwọn Amẹ́ríkà ah, wọ́n ń wò wá. Àwọn ọmọ wò yàn. <laughs> wọ́n ń wo àwọn fààyè ilẹ̀ fún wa gan-an níbẹ̀ náà ní UK náà ẹ̀yin lẹ́kàn gbé gbákejì ni gẹ́gẹ́ bí YouTube ṣe sọ o Nàìjíríà ló ṣe kò kẹta tá ń ṣe kò kẹrin yẹn náà ń wò dáadáa ẹ ṣeun ṣeun ìyá mi àjọ ń kọ́ wọn lùbọ̀ náà ní o ẹ bá ń kí gbogbo àwọn èèyàn mi UK eléyìí láwọn fi káre owó rẹ̀ ńlẹ̀ o àti Joseph Ìwọ́lódé wọ́n ní ọ̀gbẹ́ni Bobby gbogbo pásítọ̀ kan ló ń tọrọ owó àwọn tí Ọlọ́run pè á máa dúró lórí ìpè wọn láì láì gbẹ́kẹ̀lé owó àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀ ni mo gba tí mo sì fọwọ́ sí ìwọ̀nba péréte ni àwọn tí kì í tọrọ owó ṣùgbọ́n ninety percent of hundred àwọn pásítọ̀ ní Nàìjíríà ò sòótọ́ mọ́ ẹjẹ́ abára wa sọ̀rọ̀ business ni wọ́n ń ṣe nítorí nítorí ẹ̀ ni mo ṣe lo aggregate yẹn ẹ kò lè jẹ́ gbogbo pásítọ̀ ló ń tọrọ owó àwọn kan dúró de ọlọ́run àwọn kan dúró ti ọlọ́run ti rí ẹ lè rí ọ̀pọ̀lọpọ̀ rú àwọn yẹn tó ń jambala jambala kiri tàbí tó ń gbéra wọn sórí ẹ̀rọ ayélujára láwọn tó dúró ti ọlọ́run ẹ gbórin ní ó ní àwa tó dúró dolúwa a ó tún agbára wa ṣe o àorin kì yóò sì rẹ̀ wá a ó rìn arẹ kò ní mú wa a ò fi ef rebidi a mo mórí mu dáadáa ẹ má bá ń kọ́ lọ ẹ̀yin evangelist ní tààràtààrà báyìí a sáré tún mú àjòmọ́ ti tànà mọ́ torí ìtìjẹta tó yẹ ká sóòfún yín nǹkan la sóòfún yín ẹ mọ́ bínú àyà ni kì í ṣèmi o <laughs> ó dàbí pápá àpẹjẹ amútànàmọ́ ká jó at rafiat yòówù àwí wọ́n ní onis the one that doesn't respect himself ọba mọ̀ ní ẹ̀ ń báwí. Money, he needs to be oriented to the way of customizing to the culture of the Yoruba land. President Tinubu shouldn't have been in the mosque in a congregation of many people. He should learn from the former president of America. He thought everyone loves him. Tẹ́ni tó ni tẹ́ni ẹ̀ tí ẹ̀ o. He doesn't behave like a president of the country. Ó dá àwọn ọmọ méjèèjì papọ̀ ni. Ìdá olójú méjì ó ní kọ́mẹ́ǹtì wọ́n ṣé ìyá wa eh, Rafiat Èyí wà wí. At MBJ, one of Ọ̀gbẹ́ni Bobby all Yoruba kings don't respect their positions of honors and titles being given to them. Some of these kings don't know the do's and don'ts of this position. Eh, eh, eh. Paro, eh, paro, rárá ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ní ethics ààfin. Mo afin. rò pé láwọn kan máa ń kọ́ wọn tó bá kọ́kọ́ jọba. Ó sì lẹ́tọ̀ọ́ ká mọ̀ pé àkíyèsí wọn sí torí kì í ṣe ọba nìkan ló ní àṣà gbogbo alájọ ní àṣà àwọn náà wá la wá fi jẹ custodian gẹ́gẹ́ bí òfin ṣe gbé kalẹ̀ so tán bá mẹ́ẹ̀ nípa àṣà torí ara àṣà ní ìkíni tán bá mẹ́ẹ̀ nípa àṣà ìrọ̀ ó yẹ wọn sí ní ọ̀nà ẹ̀tọ́ wa ni ó yẹ ká fi pè o ó dà o at mama ìyá wọn ní kábíyèsí ni Risha please don't shake people in any garden it, it doesn't matter who the person may be because it's degrading us as Yoruba people ọ̀ni you are the head you will never be the tail kábíyèsí remember how the Oba of Benin and the late Sijuade used to carry themselves hmm. kábíyèsí o bẹ́ẹ̀ ni táwọn náà ń gbìyànjú láti sọ fún ọba nìyẹn ó dáa ẹ jẹ́ àtẹ̀ at abayomi ahmed wọ́n ní good evening sir ẹ kú iṣẹ́ takuntakun in my own place at ìjẹ̀bú-jẹ̀ṣà it is called karenta yorùbá nation no going back karenta olè ó fẹ́ mu tirẹ̀ bọ̀ ẹ ṣe ẹ ti rán mi létí mo rí táwọn èèyàn náà ti kọ́ lọ rẹpẹtẹ ẹ kíní mask tá a mọ́ lò sójú nígbà tá a wà ń kékeré. báwa ṣe máa ń ṣe halloween tiwa nù nígbà náà at Caroline fowó ṣeré orúkọ ìmọ̀ gbádùn jù wọ́n ní ọ̀bẹ́ni Bobby inú mi dùn pé mo jàjà kógojá láti wọlé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ẹ ti mú ẹ ti wọ ẹ ti di fámílì kì pátápátá wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun orílẹ̀-èdè Yorùbá kò sí ìpadà sẹ́yìn no going back ọmọ Yorùbá bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ o ó dáárọ̀ kà sún láyọ̀ kájíláyé ọ̀nà fẹ́ kọ táìpò nìyẹn from US New York ẹ ṣé o ìyá wa Caroline fowósí ẹ ti bá a fowósí eré báyìí lórí ibi torí owó ni ẹ fi bọ́ sí mẹ́mbà báyìí ẹ ṣe yọ̀ọ́ dà fún yín o àní wá yín tí o iná ò ní tánwó yín àpò sàṣàmùrà ìgbẹ àpò yín ò ní gbẹ láṣẹ ọlọ́ọ̀dùnmarè ó yá ẹjẹ́ àtẹ̀wájú at risikat adigun wọ́n ní ọ̀gbẹ́ni Bobby wọ́n ní kò easy láti gba ẹ̀kún lẹ́nu dọ́ọ̀gì o àbí egun lẹ́fẹ́ sọ bóyá èmi ni Yorùbá yẹn ò sì yé àbí n ò gbọ́ rí ó bá jẹ́ ikun náà ni ó dà egun ni èmi mọ̀ tí wọ́n mọ̀ sọ kò easy láti gba egun lẹ́nu dọ́ọ̀gì mùdùmùdù epo ti dùn mọ́ wọn kò kán wá <laughs> náà <laughs> nation tiwa ló jẹ wá lógún yorùbá nation làwa ń fẹ́ o much love èmi náà nífẹ̀ẹ́ yín gan ni mo tẹ love sí yín nínú ọkàn mi ẹ ṣeun ṣeun o ẹ àṣàrí ni wọ́n ń bá wí ń bẹ̀rùn mo lérò pé òun náà gbọ́ ṣùgbọ́n àwọn ará wọn ti múra ogúnlẹ̀ o wọ́n fẹ́ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ pátápátá ni o wọ́n fẹ́ padà sórísun wọn wọ́n fẹ́ padà mọ́ ṣe mílítàǹtì wọn. Eh, ìjọba náà sì ti ní àwọn ò ní gbà lẹ́rọ̀ fún wọn káwá mọ́ wo ẹni tí ó borí náà méjèèjì ó dáa o at David Túndé Ṣókọ̀yà wọ́n ní you are the best of all keep the ball rolling Yorùbá nation is the way out no retreat no surrender ọlọ́run ni best àwa kan fara yí ọlọ́run bíi ni o ẹ ṣeun ṣeun a lọ́wọ́ yín o you are the best o àtàbọ́láńlé ogún dọ́là ogún dọ́là mo gbádùn orin orin dòwó orin dọ́là ló jẹ́ mọ́ pé wà wá kọrin. wọ́n ní ẹsẹ̀ o ọ̀gbẹ́ni Bobby à rẹ àwa ti Amẹ́ríkà we love you and your ministry abẹ́ẹ̀rí ìpè mi rèé o ibi tán pè mí sí rèé <laughs> ó dàárọ̀ o ẹ bá mi kí àyà àyà ń gbọ́ yín oorun ayọ̀ lásùn o àṣẹ Ìdùmarè ti sùn báyà tún ti jí láyọ̀ àtúnsùn hmm, mi àtún jí láyọ̀ láyọ̀ ni ó mọ̀ bá dé láyọ̀ láyọ̀ láyọ̀ ńlé lálọ́ ńlé lálọ́ ńlé láyọ̀ láyọ̀ láńlọ́ lé kò lu aṣọ wa pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ó ti pọ̀ pọ̀ jù ẹ ẹ mọ̀ jẹ́ akọrin. <laughs> at mama ìyá èmi fi ìyáláyà sí ó wá jẹ́ mama ìyáláyà àwọn ọ̀tá wa <laughs> ìyáláyà wọn. wọ́n ní ẹ̀bẹ̀ ni Bobby well done please let continue to play against our enemies in Yoruba land but the politicians and the Igbos so so that it will be impossible for them to redo amalgamated or to re wọ́n ṣáà nìkan mọ́ rí amalgamate wa ọlọ́run kò ní gbà fún wọn ní orúkọ jésù kristi àmì o àmì náà yà á láwọ̀ at a more real ọ̀rọ̀ igun díẹ̀ ṣùgbọ́n àkà tóró méjì sense wọ́n ní it's so shameful that some supposedly leaders or role fathers have technically reduced themselves to disgraceful low level how on earth can an oba be attending parties like a teenager I'm not sure if Oba Aguzi entirely understand his role as the custodian, defender, and protector of Yoruba cultural heritage. It's also astonishingly baffling that this particular Oba is supposed to be well educated Yet he's been unable to separate his improprious insatiable quest from royal burden. So Murati royal burden dada nínú fíìmù Coming to America. So many right-thinking and bona fide Yorubas may be highly disappointed in him. I godly remember the late Obashiju Ade as an embodiment of cultural heritage in all ramifications, late Oba Ade was profoundly cultured to the extent that he refused to speak English language in public or during media interactions. He proudly and eloquently spoke in Yoruba culture identity and quietly displayed his superior intellectual capacity. Perhaps, perhaps we should encourage some well-meaning Agba Yoruba to have quiet word with Oba Ọba Ògúnwùsì. Enough of all this embarrassment and superfluous public braggarts. Àmọ́ UK ẹ mo ti mọ̀ pé UK náà lẹ́wà. Àṣẹ ah, ẹ̀fẹ́ yíyá lórí ni. Ṣùgbọ́n ẹ jẹ́ àfẹrẹwẹlẹ̀ pé ọba ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ ńláńlá tẹ́ ẹ lòun torí pé ó jẹ́ èbó ni mo ṣe lò ó. Tẹ́yọ̀ bá tá a bá yí sí Yorùbá yóò ti le jù ó. Ó yẹ ká pọ̀ ọba ṣàkíyèsí. ti ń pọ̀ kódà way forward o at Motilọ́lá Kọmọláfẹ́ wọ́n ní ọba kì í lọ sí patí ní ayé àtijọ́ ṣùgbọ́n wọ́n ti sọ ipò wọn di ẹpẹrẹ ìdí nìyí tí gbogbo nǹkan ṣe dojúrú ibi tí a bá pè lórí ṣé ó yẹ kí a máa fi tẹ̀lẹ̀ ó ní ó ní àwọn ọba ò ṣe níyì níwájú àwọn olóṣèlú. Ọ̀gbẹ́ni Bobby ṣe ìyá ọmọ ọmọ rẹ̀ ló ní kí ìba ìlú rẹ̀ lọ bọ́wọ́ ní patí ló ṣe sọ pé àlè ìyá rẹ̀ ni òun fi hàn án ó fi gbólóhùn yìí rẹ́ àwa obìnrin jẹ́ o àwọn ọba ìlú rẹ ni kí o bá sọ̀rọ̀ ó dáa ẹ ṣe ọ̀rọ̀ yín ò fi gbogbo ara yé mi ṣùgbọ́n yóò yé àwọn tí ń gbọ́ wa tó bá sáà ti yé <laughs> àwọn tí ń gbọ́ wa ó ti lọ. ó dá o ibi tá a fẹnu ọkọ̀ sọlẹ̀ sí rèé o ní abala comment section tòní ẹ wọ́n ní oníga méjì la fi ṣe o two edges sword double edges sword la fi ṣe èyí tá a lò níjẹta àti tànà ẹ mọ́ bínú sí a o ìrẹ́ ò ní wáyé mọ́ kò ní í sọmọ lọ́wọ́ wa bẹ́ẹ̀ mọ́. kódà ẹ káàbọ̀ padà yìí olólùfẹ́ wa o ṣé àyà wa mọ́tò dáadáa èmi lọ́lọ́kọ̀ tí ó wà mọ́ wà yín lọ o mo fẹ́ kẹ́ ẹ jókòó dáadáa èní ni Sunday kò sí gbẹ̀gbẹ̀ títì kan kò síbi kankan tẹ̀ ń kánjú lọ àfàwọn ti nàìjíríà tá a mọ̀ ń kàn sí dálẹ́ kọ̀ọ̀kan torí dátà á ìyá wa kan wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí whatsapp sí mi wọ́n ní ah, àwọn ti mí ìsìròyìn àwọn òní náà ń lé ní o àwọn eré mọ̀ọ́mọ̀ wọ́n mú fóònù wọn lọ síbi tán ti máa ṣáàjì ẹ̀ ni pé àwọn ti mí ìsìròyìn Bobby jù ó ti ẹ̀ ṣe orí fóònù iná iná ìwọ̀nba táwọn bá ṣáàjì bó ṣe ìròyìn Bobby náà ni yóò ti jó tán kàn ti ẹ̀ gbọ́ a ẹ̀ ṣe o mìíràn mí sí yín o ẹ ṣeun ṣeun yóò dáa fún gbogbo ẹ jókòó déédéé wá nǹkan olómi tútù àbí nǹkan ẹlẹ́rìn dòdò tẹ́mọ̀ fi rẹ̀ ń gbẹ kẹ́ẹ̀sì wá nǹkan panu sí kí wọ́n mọ́ gbé ilé bẹ̀ ní tààrà tààrà báyìí yóò á fìlà iná ó gẹ̀ẹ́sìkẹ́ o ó dùn ó dùn ó dùn àbí ó dùn ni ẹ bẹ́ẹ̀ bá ẹ rí pé èmi náà mo <laughs> èmi gan mo dúró déédéé tán ni só dùn díẹ̀ ẹ ṣeun ṣeun ó dá o ní báyìí wọn wà á mọ gbé wa débẹ̀ alákọ̀ọ́kọ́ tá a kọ̀ mẹ́nu lé ẹjẹ́ a lọ sórí ọ̀rọ̀ Bobrisky ọ̀rọ̀ pọ̀ ń bẹ gan ni mo fẹ́ kẹ́ ẹ bá ń fojú àgbà wo ọ̀rọ̀ Bobrisky torí ó ti fẹ́ máa dáwọ̀ òwúlẹ̀ láàrin ọmọ Yorùbá pàápàá jùlọ àwa tí wọ́n ti ẹ̀ ń sọ̀rọ̀ sí àwọn ń dọ́gbọ́n sọ̀rọ̀ sí àwọn oníṣẹ́ yìí tẹ́lẹ̀ ń wá Yorùbá nation rèé ẹ fẹ́ràn ara yẹn sì mọ̀ pé tọ́pìkì ta tìtì lánàá lórí ṣé tí mo béèrè question ní live show wípé ṣé lóòótọ́ ni Yorùbá máa ń jẹra wọn lẹ́sẹ̀ sí ọ̀dàlẹ̀ ní Yorùbá ṣùgbọ́n wọ́n wá ń sọ fún àwọn wa tá a fẹ́ràn ara wa tá a mọ̀ tara wa pé ẹ lọ kọ́gbẹ́ lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò kẹ́ ẹ lọ kọ́gbẹ́ lọ́dọ̀ àwọn Haúsá kẹ́ ẹ rí bí wọ́n ṣe ń bu ara wọn bọ́ bá wùwà ìdá lèmi wá wò pé sáwa lè bora wa sá nínú ìwà ìgbà so tọ́ bẹ́ẹ̀ ṣé a lè torí eléyìí ká ju values wa nù ṣùgbọ́n gbogbo náà lájọ correct o ṣùgbọ́n àjọ wà kò lónìí ẹgbẹ́ àjọ fi ṣe assignment ká fi ṣe argument ṣùgbọ́n inú ìròyìn náà láti submit ẹ o kì í ṣe sí àmúrelé o bí n bá ṣe ń bá ṣe ń kọ́ báyìí ẹ mọ́ bá ń tẹ̀ sínú comment section sáìdì méjì ìlú gángan ni ọ̀rọ̀ yìí n ó sì mú sáìdì méjèèjì wá fún n táwọn ọmọ nàìjíríà ń sọ wọ́n ní ó ṣeé ṣe kí Bobrisky sẹ́wọ̀n fún ẹ̀sùn ọ̀daràn báyìí o láìpẹ́ yìí la gbọ́ tí VDM sọ pé wọ́n ní ọyàn rẹ̀ méjèèjì ń dùn lọ́gbà ẹ̀wọ̀n alágbọ̀n tí wọ́n ní wọ́n fi pamọ́ sí náà làwọn èèyàn wa ní ẹ̀sìn fílẹ̀ kórè gba ìtọ́jú só le tó báyìí ni efẹ́sùn tẹ́ẹ̀fì kan náà ni wípé ó náwó pé àìmọye àwọn tó ti ṣe patí náà ti náwó àìmọye àwọn tó ti ṣe patí tó yẹ pé wọ́n ti abuse owó pé kí ló dé ṣùgbọ́n ọmọ nàìjíríà wá sọ pé kì í ṣe yẹn nìkan pé n tó ṣe jù bẹ́ẹ̀ lọ wípé àti wípé ẹnu òròfó ní pòròfó pòun ló padà tẹ̀wọ̀n dé lẹ́yìn tó lọ́hún ti fún ní ojú rere àtàánú túrú bàbá àṣàlẹ̀ rẹ̀ sáà lè pè yún lójú rere àtàánú sá wọ́n sáà ní lẹ́yìn tó lọ́hún ti ṣàánú ẹ̀ wọ́n lóun ló dé tó lọ́hún trust èèyàn tiro tire ń tutukutu wọ́n ní sọ̀rọ̀ nìkan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa hẹ́pù lẹ́wọ̀n pé torí pé àwọn èèyàn sọ̀rọ̀ pé àìmọye àwọn olówó nàìjíríà tó yẹ pé wọ́n rẹ̀wọ̀n gan wọ́n ṣẹ̀wọ̀n tó yẹ pé vip náà ní ìta ilé náà ti ń ṣẹ̀wọ̀n wọn ebi sọ́ọ̀rì kan la gbọ́ tán ní wọ́n fi kan wọ́n fi èèyàn kan ṣẹ̀wọ̀n nígbà kan tíyàwó rẹ̀ sì lóyún tó sì tún ṣe naming ceremony inú ẹ̀wọ̀n táwọn fún lóyún <laughs> ẹni tí ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ tún fún ìyàwó lé lóyún ìyàwó òsì lóyún kó tó ṣẹ̀wọ̀n oríṣiríṣi story ni wọ́n ní Bobrisky ló fẹnu wa rọ́ọ̀fù wọ́n lòun ló kó bára rẹ̀ o ṣùgbọ́n bá a ṣe wá ń gbọ́ yìí o wọ́n ní wọ́n ní àwọn aláṣẹ àbójútó ẹ̀wọ̀n wọ́n náà ti wá ń prepare wọ́n ní wọ́n ti ń gbáradì wọ́n láwọn fẹ́ gbé Bobrisky lọ sẹ́wọ̀n náà wá ní kí ló dé eré ilẹ̀ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́ ní Bobrisky ó sẹ̀wọ̀n rẹ̀ o pé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé kiri o pé ẹ̀wọ̀n nílò tọ́ ni wọ́n láwọn fi clear ayé ẹ̀ lórí yẹn ni wọ́n ní ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Bobrisky sọ nínú fọ́nrán tí nínú eh, voice note ti vdm gbé jáde wọ́n ní ó tà wọ́n lábùkù ó dì fẹ́ẹ̀mù àwọn wọ́n ní bí ìgbà tó parọ́ mọ́ àwọn ni mo wọ́n ní ẹ sí àwò bó ló ṣe jẹ́ wọ́n ló sọ wípé òun ò ṣe ẹ̀wọ̀n pé òun kàn fáìdì nínú ẹni tó ń bá sọ̀rọ̀ pé eh, wọ́n àárẹ̀ ìdí ibì kan fóun pé à ah, torí ẹ̀ làwọn ṣe gbé ìwádìí jáde wípé kò rí bẹ́ẹ̀ o ó ṣẹ̀wọ̀n rẹ̀ o pé nídìí èyí pé ó ti bọ́ sí dìfẹ́m fáwọn pé yóò rèé fojú balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn defame bẹ́ẹ̀ náà ni àwọn ti EFCC náà làwọn agbófinró DSS wọ́n ní wọ́n ti bá wọn tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà wípé agbófinró ní agbófinró làwọn náà ṣùgbọ́n ìkánjú kan lọ́wọ́ wọ́n ní ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àbá ń tojú bọ̀ ta ló gbowó lọ́wọ́ rẹ̀ kí ló dé tẹ́ ẹ ṣe dírọ̀pù charges ẹ̀sùn tẹ́ ẹ fi kàn án fún money laundry ẹ já wọnú àkáǹtì rẹ̀ wọ́n ní wádìí ti ń lọ lọ́wọ́ wọ́n ní tán bá wà wọ́n tú su désàlẹ̀ kòkò tán rí i pé lóòótọ́ ni money laundering pé wọ́n sì gba fifteen million ẹ̀sùn tó fi kàn wọ́n gẹ́gẹ́ bí Bobrisky ṣe sọ fúnra rẹ̀ ẹ rí i pé ó wá ń jọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ti wá gba ọ̀rọ̀ Bobrisky gbọ́ ẹ yìí sóun ló ń sọ yìí nìkan yẹn kò sí yẹn ń bẹ̀ mọ́ gbogbo wọn ó ń jọ bẹ́ẹ̀ ni pé wọ́n ti wọn kò sẹ́ni tó fẹ́ sọ pé wọ́n fẹ́ ṣèwádìí voice yẹn mọ́ láwọn èèyàn wá ń tutọ́ sókè tán ń fojú gbà lórí ọ̀rọ̀ Bobrisky o bẹ́ẹ̀ náà ni ó kan àwa náà gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn ìyá mi kan bá a bá ń sọ̀rọ̀ n ò fẹ́ dárúkọ wọn àwọn náà ti mọ̀ gbọ́ báyìí wọ́n mọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa àwọn láìkí Bobrisky o Bobrisky o ṣe nǹkan kan fáwọn bẹ́ẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwa táwa ń lo èbò torí táwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ Bobrisky ni pé ó ń jọba ẹni pé kì í ṣe ẹ̀sùn tán ló kì í ṣẹ̀ṣẹ̀ tán ló dá náà fi ń fìyà jẹ pé àá ó ń jọba ẹni pé wọ́n ti ń wẹ̀sùn sí ẹni tá a fẹ́ sun tẹ́lẹ̀ tó ń fepo para pé ó múra bí obìnrin ó ń ṣe ọkùnrin sọkùnrin wọn ní oúnjẹ bí ẹni pé ẹ̀sùn yẹn gangan náà fẹ́ dìímú. níwọ̀n bá kúkú jáde kan sọ fún àwọn ọmọ èèyàn publicly wípé ẹ̀sùn pé ń múra bí obìnrin àbí ó rè sọyàn àbí ó ṣe ti di bọ́ọ̀dì pé ẹ̀sùn yẹn ló yẹ kán fi kàn confusion gan ni Bobrisky dálẹ̀ nígbà tó dẹ́wọ̀n wọ́n ní ọkùnrin ni nígbà tí ó jáde wọ́n lóbìnrin ni ọyàn ń dùn lè mọ̀ wá gbà ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé wọ́n bá tiẹ̀ ti filẹ̀ pé àwọn èèyàn ti náwó ẹ̀sùn tó fi kàn yìí wọ́n sì sọ wọ́n ní kílódé táwọn ọmọ Yorùbá tá a mọ̀ ṣe sánà ní ara wa kílódé tá a gbárùkù ti Bobrisky pé téèyàn bá bá àyàn òwe ká mọ́ kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ pé ìbáwí ti tó pé ó ti wá ń jọ bí ẹni pé a ti ń gbèsè àwọn ọmọ Yíbò àtàwọn VDM nǹkan kan lẹ́yìn pé ṣé ẹ̀ rí pé VDM gan ọ̀rọ̀ ẹ ti ń jọ ọ̀rọ̀ wípé personal vendetta ni bí ọmọ tí ò tiẹ̀ láǹkúrí yẹn ọmọ tí ò ah mo wá wò báyìí pé ó dáa ọ̀rọ̀ yìí ti fẹ́ dá wàhálà lẹ̀ bá àbá fọgbọ́n tó yóò dá nǹkan lẹ̀ mo wá fi ṣe program lánàá a àbọ̀ program yẹn dùn mọ́ mi bàbá wa kan láti Spain náà wọ́n pàkíyèsí mi sí wọ́n send voice note sí mi láti Spain wọ́n máa dá sọ̀rọ̀ live show wa dáadáa wọ́n ní àbẹ̀ni Bobby Bobrisky gbogbo yín ṣáà ń kọ́ndẹ́ẹ̀mù ẹ̀ gbogbo yín mo ní èmi ò kọ́ndẹ́ẹ̀mù ìròyìn lèmi ń fáwọn èèyàn bí ṣe ń lọ <laughs> ṣùgbọ́n èmi náà ó ń jọ bí ẹni pé ibi tí mo fì sí mo fì sí wípé kófin mu àbí ìran yorùbá ò bí aráàlú èbó làwa yorùbá ṣe ń ṣe ẹ gbọ́ ọmọ kan ní orílẹ̀-èdè USA ni tán ní bàbá rẹ̀ wà lára àwọn tán lọ́ọ́ da ibo ni Trump kó àwọn èèyàn lọ tán lọ́ọ́ dàrú ńgbà náà náà mo ti gbàgbé orúkọ rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ wà lára bẹ̀ wọ́n ní àwọn FBI sì ń ṣèwádìí wọ́n ní ọmọ rẹ̀ fúnra rẹ̀ tó bínú rẹ̀ ló sọ fún àwọn FBI ló ta wọn lólobó bàbá ń wà ń bẹ̀ bàbá ń wà lára àwọn tó lọ́ọ́ dàbẹ̀wò bí Yorùbá ṣe máa ń ṣe nìyẹn Yorùbá ò kì í wo ti pé bàbá mi ni àbí ìran mi ni òótọ́ àwọn ọmọ Ìgbò máa ń ṣe bẹ́ẹ̀ mú mi mo pàkíyèsí brọ́dà wa tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ohun ránṣẹ́ sí mi láti Spain mo ní ẹjẹ́ àwò láti bí ẹni kágbèsí Bobrisky lẹ́yìn good ọmọ Yorùbá ni bí èèyàn bá ṣẹ̀ kò ní ìdí pé èèyàn kàn dẹ́ ẹ̀mú ẹ̀ wọ́n ní Yorùbá náà ló ní tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a fi tòsì fàmọ́ra ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé òwe yẹn ó ní dítèlì o ó kún sọ́sọ́ ọmọ tó máa ń fọwọ́ òsì fà mọ́ra tán bá bá wí tán ọmọ tó bá ti ronú pé wàdà ni o ọmọ tó bá so remorseful ní o remorse tó wà remorseful mo ní tó so remorseful ẹ mọ́ bínú ọmọ tó wà remorseful tó so remorse ní òbí rẹ̀ ó fi ọwọ́ fà mọ́ra o kì í sọmọ tó sì lágídí o pé òun jí òun jí náà nìyẹn àbó òun ṣe òun ṣe náà nìyẹn rárá kò rí bẹ́ẹ̀ respect is reciprocal Baba ń Baba ń respect ọmọ ọmọ náà respect bàbá mo ní káwá tiẹ̀ sí ojú kúrò wípé àsínú nàìjíríà mọ́ àwa yìí náà láti ń wá yorùbá nìsín àwa la máa ń pè fún justice ṣé justice ní nǹkan ṣe pẹ̀lú tribe ni kí ni ń fa wàhálà gan mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ sọ ṣùgbọ́n àní sọ́nù ròyìn lónìí ọ̀rọ̀ ti Bobrisky ló fa mokòmoro eléyìí toró kún sọ́sọ́ pé kí ló dé tá a mọ̀ sọ pé àwọn Ìgbò wọ́n ń fọwọ́ bo àwọn èèyàn wọn àwọn Yorùbá tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ ká kúkú fọwọ́ bo ààrẹ Tinubu ebó ọmọ wa ni ntọ́ sì ń ṣe a ní òtẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká kúkú gbárùkù tiwọn àwọn èèyàn ní rárá kì í ṣe ti báyọ̀ mo ní ẹ ti fẹ́ mọ̀ fọ̀rọ̀ ẹ ti fẹ́ mọ̀ fọ̀rọ̀ ìṣàbùsí o tó bá ti jẹ́ báyọ̀ ni kó kúkú wà applicable to everybody wọ́n ní tábà ní kí ìran Yorùbá mọ̀ ṣe bí ìtàwọn ìran yòókù wọ́n ní moral value Yorùbá ńkọ́ wọ́n ní moral value àbàjẹ́ àsìláfẹ́ gborílẹ̀-èdè kí la wá fẹ́ mú lọ sórílẹ̀-èdè tá à ń lọ a lè ní góòlù lóòótọ́ a lè ní epo bẹntró nínú ilẹ̀ a lè ní nǹkan eh, amúlùdùn a lè ní nǹkan àlùmọ́ nínú ilẹ̀ ṣùgbọ́n moral value ṣe kókó ẹ sì rí i pé moral value ní ìsìn wọn rí ránṣọ́ọ̀sì mọ́ mọ́sálásí gan ò rí fún àwọn ọmọ wọn mọ́ ni ọlọ́run dìídì jogún ẹ̀ fún ìran yorùbá nítorí ẹ̀ ló ṣe dàbí ẹni wípé ìran yorùbá máa ń bá èèyàn tí wọ́n wí tán kì í fọwọ́ ra lórí torí ẹ̀ ló ṣe dàbí ẹ̀yìnbó lè gbèsè olè lẹ́yìn wọ́n lè gbèsè àkíyèsí lẹ́yìn ṣùgbọ́n ìran yorùbá ìṣẹ̀bẹ̀ súnmọ́ àṣẹyìn wá àṣẹyìn bọ̀ nígbà tó fa ọ̀rọ̀ ilẹ̀ tó fà bọ́ o wọ́n wá fẹnu kò sáàrin méjì wọ́n ní kò sóhun tó burú nínú kéèyàn bá ọmọ wí ṣùgbọ́n ká má bá ká má bá wọn kọ̀ndẹ́ẹ̀mù ẹ mọ̀ jẹ́ àbá wọn kọ̀ndẹ́ẹ̀mù Bobrisky mọ́ wọ́n ní ẹ bá wí ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ àbá wọn kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ mọ́ ẹgbọ́ ṣé ẹ faramọ́ ẹ ń wò pé múra bí obìnrin ẹ láìkẹ́ ẹ̀ lórí ẹ̀sùn ẹjá dúró sórí ẹ̀sùn tó fi kàn ẹ fi bó ṣe múra bó ṣe wo oníkàlùkù ló ṣe lè múra ilé ajé tá a dé àìmọye àwọn tí ń ṣe bẹ́ẹ̀ gan tó yẹ pé ẹ bá sì rí kan ní Jesus love and two kiri láwọn èèyàn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ń yìn tẹ́ ń pè ní kinní ní àwùjọ tán wá ń tú àṣírí wọn àwọn sẹlíbírìtì yín ọkùnrin sọkùnrin ìlú òyìnbó wọ́n gbà wọ́n láàyè àìmọye wọn lè jọ mọ́ gbé ládùúgbò ó lè fojú burúkú o ṣùgbọ́n nàìjíríà culture wà ní nàìjíríà lóòótọ́ a lè fi ìlú òyìnbó wé nàìjíríà lórí ọ̀rọ̀ yẹn. wọ́n wá ní ẹ bá bẹ́rẹ̀dàpà náà wí ó ti sọ̀rọ̀ ibi personal vendetta o máa mẹ́sàn pé Bobrisky rẹ̀wọ̀n o máa ṣe pé àìmọye irú wọn tó ń ṣe ní agbègbè ibi tó náà ti wá àìmọye irú wọn àbí kán wá gbé kéèsì tiẹ̀ náà dìde ní ìsìn lóòótọ́ òun tiẹ̀ ti tọrọ ọ̀dàríje lọ́wọ́ àwọn ọmọ èèyàn ibi tó náà ti ń ṣe kinní tó bọ́ sókòtò <laughs> wọ́n wá gbé tiẹ̀ náà síta kí wọ́n á mọ̀ fi ṣe personal vendetta fún wọ́n ní ara kó náà dẹ̀ wọ́n ní kò sí tó burú nínú kéèyàn jà fẹ́tọ̀ ọmọnìyàn ṣùgbọ́n ọ̀nà tó fi gbàjà ṣùgbọ́n mẹ́ẹ̀ẹ́dàgbọ̀n náà ti wá jáde ó ti múra bí ọlọ́pàá o. All right. My name is CSP Veridatman of the online division, the Nigerian number one online police. I am not an activist, so stop calling me an activist. Unlike every other one out there, I am dedicated to sanitizing the social media space by using my platform to stand against people that abuse power, oppress us, and especially my favorite customers, the online vendors. The online vendors that collect money from customers and they will not deliver the goods or deliver whatever thing that is agreed upon. I stand up against them 100%. Therefore, standing for the victims to collect their money back and to stand against general oppression in the society. Now, this work is not easy because a lot of people are really complaining about my approach and the way I do it. They say this boy is very rude, this boy is not mannered, is disrespectful. But the truth is, you cannot fight for Nigeria with respect. That is why I tend to be disrespectful and I ó ní ojúbọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́ ó lóun lòun wà rúd ó lóun ò tí ì wà rúd òun sì máa wà rúd sí ó nítorí wípé ìwà ìbàjẹ́ ti mú àwọn èèyàn lẹ́wù ní nàìjíríà mo ló mọ̀ wá ga o ọ̀rọ̀ yìí ò ṣe é dá sí o àní rí dubai lọ́pọ̀ ìgbà táìmù jù náà ìròyìn wa lónìí ìròyìn pọ̀ ńlẹ̀ tá a fẹ́ kà bẹ́ẹ̀ náà ni àwọn àpò ń bẹ̀ òun ní ìsìn owó mọ̀ràn yín ẹ sáàmù ọba nǹkan sínú comment section kó mọ́ ọkún sọ́sọ́ ká lè rí ń lò lọ́la ẹ jọ̀ọ́ ẹ bá ń fojú àgbà wo ẹ má fi ṣe ẹ̀yin náà ẹ má fi ṣe personal vendetta o ẹ mọ́ kọ́pẹ́ èètì Bobrisky ẹ fi ẹ wò neutrally ẹ mọ́ gbèsè èèyàn kankan lẹ́yìn ẹ wò neutrally ṣùgbọ́n ọ̀rọ̀ pé kí Yorùbá mọ́ gbèsè oníwà ìbàjẹ́ tí òróró pò àdà lẹ́yìn ìyẹn ò ṣeé ṣe o yóò ba amúrabalù wa jẹ́ o àwa la sì la fẹ́ gba Yorùbá nìsan yìí bí bàbá dàn náà òkè tá a bá tiẹ̀ wà wà ní kọ́ńtírì tí ò sí ẹ̀yà míì excuse wo láàmú ló ń dà náà à ń excuse yíbò ní ìsìnkú ẹ yíbò ń gbèsè ra wọn lẹ́yìn ẹ eh, haúsá ń gbèsè ra wọn lẹ́yìn wọ́n máa dọwọ́ bo àṣìṣe ara wọn bá a bá wá dé eh, wọ́n sì ń ṣe láti fi get at yorùbá ni wọ́n ṣe àti fi get at yorùbá ni bá a bá wá délẹ̀ yorùbá náà excuse wo láàmú lò táwọn fi bo ìwà ìbàjẹ́ ó dá o nínú ìròyìn táwọn wọdún ẹ̀ lọ ní tààràtààrà báyìí ó ní ti àwọn dílàsì o tó ń kígbe oró <laughs> wọ́n ní kí ló sìn án wọ́n ní sẹ́ ẹ̀gbọ́n táwọn ń sọ ni àwọn oil dealers nàìjíríà wọ́n ní àní báwọn èèyàn ṣe ń ra epo lójúmọ́ wọ́n ní nàìjíríà ń kọ́nsúmù sixty million litres per day ní gbogbo last year wọ́n ní ṣùgbọ́n year yìí tó ti yọ subsidy yìí wọ́n ní four point five million wọ́n láwọn ò rọ̀jà tà wọ́n ní bíi ten thousand of them ẹgbẹ̀rún mẹ́wàá nú wọn náà ni wọ́n fẹ́ pákọ̀pù báyìí náà ọmọ nàìjíríà bá ní òdi gbére o wọn náà ṣe báyìí báyìí sí yàn páwọn ò tiẹ̀ fẹ́ rí yàn mọ́ pé wọ́n fi ìyà jẹ wọ́n gan wọ́n fi ìyà já wọn wọ́n gbowó epo sókè kò sówó lù ú ebi ń paráàlú ẹ wá lẹ́ rìpùtà bò lẹ́sẹ̀ rìpùtà ṣé kàn gbogbo ìwọ̀nba owó tàn ń fìlàgún àwọn kójọ kàn wá mọ́ fi repo ni tẹ̀tí wá gbé ẹ̀mí àwọn lé orí epo bí ìgbà tí èèyàn bá ń gba ọ́ksígìn ní kíni pé ọlọ́run tó ń fún wọn lọ́ksíjìn gan kò gbowó ọ́ksíjìn lọ́wọ́ àwọn ẹ wá gbé gbogbo láìfù àwọn ẹ wá kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ plọ́ọ̀gì epo báwọn ò bá wá rí epo ẹ̀mí àwọn ọmọ fòsókè náà bá ní à ẹ bá tún pàlà wọn ń lò káyé tó dé bá ń logi ẹ bá ń figi dáná àá kágbàdo tó dáyé kíní kan láti ẹ ń jẹ náà bá wá wọ̀rọ̀ kọfí ṣàdágbò àwọn táwọn ń lo àbẹ̀ká eh, pass my neighbor táwọn máa ń pariwo wèrè tẹ́lẹ̀ ládùúgbò tẹ́yìn jẹ́ káwọn èèyàn sùn torí pé àwọn torí pé ooru mọ́ àwọn wọ́n láwọn ti adapt mọ́ ooru wọ́n láwọn táwọn sì ń lo mọ́tò náà àwọn wọ́n láwọn gbé mọ́tò jù lẹ́sẹ̀ náà fi ń rin oníbáísíkù èyí tó lè ra báísíkù rèé ra báísíkù wọ́n ní gbogbo òde kọ́ làwọn ń lọ ní ìsìn ọ̀nà tó bá ti jìn jù wọ́n ṣe bọ́jẹ̀tì ẹ̀ ni wọ́n ní eléyìí tí ó sì lè lọ ṣéǹjì mọ́tò ẹ̀ tí aya ẹ̀ gbé tó lè lọ ṣéǹjì mọ́tò ẹ̀ sí CNG wọ́n náà ti lọ ṣéǹjì ẹ̀ wọ́n ní so kí wàá ní wàhálà yín pé ẹ mọ́ retí pé àwọn wà mọ́ kọ̀nsúmù kìnnìmọ̀ wọ́n ní ó ti ẹ̀dá abẹ́ wọ́n ní ọ̀tọ̀ wọ́n ní monopoly yìí ti break wọ́n ló ti bá fáyà mọ́ yín lọ́wọ́ ẹ wá ń pariwo ṣùgbọ́n síbẹ̀ náà ọmọ nàìjíríà lèmi ń bá dárò nítorí pé kí ni àwọn ará bíi wọ́n mọ̀ mọ́ ṣe ń gba ìjẹ lẹ́nu mẹ̀kúnnù wọ́n bá ti rí pé cng làwọn èèyàn sí ojú sí nìsín wọ́n á tún mójú lọ ọbẹ̀ wọ́n á tún lè gbé price wọ́n á tún ba bẹ̀ jẹ́ ẹ tètè ya gbádùn ẹ̀ nísìnyí o ẹ tètè gbádùn ẹ̀ nísìnyí bóyá kí wọ́n tó gbé owó lé owó CNG bóyá wọ́n ti ṣe mọ́tò tí ń lo ìtọ̀ tàbí omi tẹ́kàn mọ́ tọ̀ sínú ẹ̀ tẹ́mọ̀ ní mọ́tò kì nàìjíríà ìṣègájù ó dáhùn nínú ìròyìn míì táwọn sáré wọnú rẹ̀ báyìí láti gbọ́ òtán ní látọjọ́ Monday látàtọ̀lá lọ òun ló láìkìlì kò jẹ́ wípé wọ́n máa máa kó àwọn atọrọ báárà àwọn bá ń bẹ́ àlàsẹ̀ wọn o sáà mọ́ látọ̀lá lọ lábùjá làwọn arábí bá pariwo síta wípé kí ló dé ṣe fẹ́ pa àwọn ni ẹ lé àwọn títí títí ẹ lé àwọn bá àwọn yàbàrà àwọn débàdàn ẹ pé kí ló dé pé àwọn yàbàrà àwọn tún dàbújá ṣé èyí nìkan lẹ làbújá ni pé olówó pọ̀ làbújá làwọn ṣe ń ṣe ọrọ̀ ajé àwọn àwọn òsì ìbéèyàn kan sọ̀tà pé kí ló dé tẹ̀ ìrànjú máa wọ̀n wọ́n láwọn ó torí yín lọlé aláwo. Wike wọn láwọn torí rẹ lọlé oníṣègùn àwọn gba ṣọ́ọ̀ṣì lọ àwọn òdòdó àwọn àfa àwọn tí wọ́n máa ń kírun lórí awọ tí wọ́n ìróòrùn wọ́n láwọn oore ìfẹjọ́ Wike sùn wípé ó fẹ́ẹ́ gba ìjẹ lẹ́nu àwọn kí ni ìjọba ṣe fáwọn àsọyìn asosiéṣin àwọn ń tàràkà ẹgbẹ́ àwọn ń tàràkà wọ́n ní kí ti ẹ̀wà ló wà ńbẹ̀ tí ò ti bẹ̀ jáde tẹ́ ń pa àwọn lóní báárà bá ń bẹ́ àlà wọ́n ní mélòó ní ọmọ Nàìjíríà ní òótọ́rọ́ ni ò ṣe tọrọ ni ò tọrọ jẹ lábẹ́ èmi ló kàn ah, àwọn yẹn bá wò pé lóòótọ́ ni báwọn yẹn mọ̀ ṣe ń tọrọ jẹ́ mọ̀ yàtọ̀ síra wọn mọ̀ ni àìmọye àwọn tó lẹ́bí ń lo èbò ní ìsìlẹ̀ pé wọ́n tọrọ lọ́wọ́ wọn àìmọye àwọn tó yẹ pé wọ́n lọ́rẹ̀ẹ́ wọ́n tọrọ lọ́wọ́ wọn wọ́n ní àìmọye tó lọ ń tọrọ ní báǹkì àìmọye àwọn èèyàn tó lọ ń yáwó ń báǹkì wọ́n ní títọrọ náà ni títọrọ ń jẹ́ wọ́n ní kí ló wáá dé tẹ́ ẹ fẹ́ gba ìjẹ lẹ́nu àwọn láìṣe wípé ìjọba sì dá wọn lókòwò àbí ìjọba rántí àwọn wọn lọ́jọ́ tẹ́ ẹ ti ń pín sí subsidy àbíkílẹ̀ ń pín tẹ́ ń pín amnesty <laughs> wọn lọ́jọ́ tẹ́ ẹ ti ń pín incentive wọ́n lẹ́ẹ̀ pín káwọn rí wọ́n láwọn ò tiẹ̀ mọ̀ pẹ́lọpẹ́ èèyàn kan tó já wọn sí oníròyìn ló já wọn sí wípé ọjọ́ Monday wọ́n mọ̀ mọ́ kó yí sẹ́wọ̀n pé wọ́n fi tó àwọn létí pé wọ́n èèbó ń sọ àwọn ìsí ìwò tẹlifíṣàn táwọn àwọn ìlò fóònù bóòlù àwọn ò ṣe mọ̀ ṣùgbọ́n lọ́rọ̀ kan o wọ́n ní amúkun ẹrù rẹ wọ́ òkèlè ń wò ẹ́ wo sàlẹ̀ wọ́n ní kan wo ọ̀dọ̀ wọn wọ́n ní kì í ṣàwọn làwọn lẹ̀bi o. wọ́n ní pé lábẹ́ ìjọba èmi lókàn tó yẹ pé ẹni tó lápá méjì ẹsẹ̀ méjì gan wọ́n ló ń tọrọ jẹ wọ́n ní à ń bọ̀ sí bọ́ sí àwọn táwọn já mùkùn láwọn wà ní tọrọ jẹ wọn láwọn ò tọrọ jẹ àwọn ò tọrọ mọ àwọn ò tọrọ náà àwọn ò tọrọ lò mo ní Ọlọ́run ní jẹ́ kí yẹn dé bá èmi àtàwọn olólùfẹ́ mi lórí ibi yìí o wọ́n ní kò sí àwọn láàrin àwọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà jàre pé bá ń bí àlà everybody ṣe wọ́n ní location táwọn wà ló yàtọ̀ wọ́n wá ń ra wẹẹbẹ sí wíkẹ pé àwọn ń bẹ ọba yìí o orí ìbọn bá torí rẹ̀ rè gbẹbọ yóò lé o wọn ló sì ti ní àwọn ọ̀tá rẹpẹtẹ nù Nàìjíríà tẹ́lẹ̀ mo ní ẹgbọ́n sàn ẹ̀rì ìgbẹ́bọ̀tẹ́ gbì <laughs> <laughs> káwọn wo àtúbọ̀tán rẹ̀ ó rẹ́jà kúrò lábújá ṣùgbọ́n náà àbújá náà látún wá o àwọn àgbà ọ̀dọ̀ ǹdúmẹ̀ lọ sẹ́ńtọ̀ ǹdúmẹ̀ wọn ló ń jọ bí ẹni pé lọ́tẹ̀ yìí ọ̀rọ̀ ǹdúmẹ̀ ṣe déédéé lára ààrẹ Tinubu o tẹ́ ẹ̀ bá gbàgbé ǹdúmẹ̀ yìí kan náà ló ní pírọ́blẹ̀mù látàrí pé ó kìrìtísáìsì ààrẹ Tinubu tó sì jẹ́ wípé inú ẹgbẹ́ òṣèlú kan náà lọ́jọ́ wà tí wọ́n yọ ní chief whip nínú ilégbèmọ̀ asòfin wọ́n wá ní sẹ́nẹ̀tì yìí ló ti wá sọ̀rọ̀ báyìí o lórí ìgbésẹ̀ tí ààrẹ Tinubu gbé ní cabinet reshuffle tí wọ́n yọ àwọn mínísítà kan láìpẹ́ ó ní ìgbésẹ̀ gidi ni ó sì kan sáárá sí ààrẹ Tinubu ó wá ń pe àkíyèsí ààrẹ Tinubu sí wípé àwọn kan sì wà nínú àwọn mínísítà tí wọ́n ṣe déédéé tàn ṣe dáadáa pé kan yọ wọ́n dànù bí ẹni yọ jìgá wípé kó tó pẹ́jù wọ́n ní wọn kò ju òṣùwọ̀n ó wá yin ààrẹ Tinubu síwájú sí fún ìgbésẹ̀ akọni tó gbé o ó tún wá tẹ̀síwájú láti gba ààrẹ níyànjú pé kí wọ́n join àjọ bridge. láti fojú dọ́là gbolẹ̀ àti wípé ìyà tí náírà tó jẹ lọ́wọ́ dọ́là <clears throat> tọwọ́ àwọn àjọ IMF CBN kankan wọ́n ní kì í ṣe kékeré kì í ṣe wàsà wọ́n ní wọ́n sà ń ti gbèsè sí ọrùn ìjọba Nàìjíríà wọ́n ní kọ́rọ̀ ìjọ BRICS ṣùgbọ́n lẹ́nu jọ́ mẹ́ta ìlàmúrò ìwà fún yín wípé BRICS gan ti adopt Nàìjíríà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí partner member kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà wọ́n di full member wọ́n ní kánrè jọ ẹ̀mí náà ti ẹ̀rù pé ńgbà kan ṣé láyé Jonathan ni àbí láyé ta nínú wọn àbí láyé Ọbásanjọ́ la gbọ́ wípé Nàìjíríà àti China wọ́n buwọ́lùwé tán fọwọ́sowọ́pọ̀ wípé Eh, àwọn ò ní máa gba dọ́là àwọn ò máa fi dọ́là sí exchange rate pé báwọn ọmọ nàìjíríà bá wá rajà lọ́dọ̀ àwọn tàbí tíjọba nàìjíríà bá fẹ́ báwọn dókòwò wípé àwọn ò ní gba dọ́là lọ́wọ́ wọn kí wàá ní wàhálà pé èyí ò kọ́kọ́ fẹ́ ra nǹkan yóò kọ́kọ́ rè amẹ́ríkà yóò kọ́kọ́ gba amẹ́ríkà lọ kó tó lọ china bí ní àjẹ́ ṣe rí nìyẹn kò ní ìdí kó o débẹ̀ fisikali bí ìgbà tó jẹ́ pé o kọ́kọ́ ní ìdí owó amẹ́ríkà torí owó amẹ́ríkà náà fi ṣe benchmark financial benchmark ní gbogbo ayé fún gbogbo currency wọn á ní rárá ajá àbọ̀lìsì ẹ̀ láàrin ara wa bẹ́ẹ̀ bá wa kó ọjà àgbà náírà lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà bá fẹ́ wá kó nǹkan lọ́dọ̀ wa pé ẹ̀yin náà gba yuan táwọn ná àbí àṣìbẹ̀ àwọn gba náírà lọ́wọ́ yẹn ẹ̀yin náà gba yuan lọ́wọ́ wa wọ́n ní kàn mọ́ ṣe bẹ́ẹ̀ sùn mẹ́mi wàá mọ̀ bí tí eh, wọ́n ṣe níìdí láti kọ́kọ́ lọ join BRICS kírú ìgbésẹ̀ yẹn tó múlẹ̀ ṣùgbọ́n lọ́rọ̀ kan o ó bẹ ààrẹ Tinubu wípé kán jẹ́ kí Nàìjíríà darapọ̀ àmọ́ wo tí ó jà sí o bóyá Nàìjíríà ó mọ jẹ́ńlé orò jẹ́ńlé eégún ni wọ́n mọ bá dọ́là sí wọ́n tún mọ bá yuan sí àti ẹ̀ tí ìwà mọ owó táwọn BRICS fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ náà ṣùgbọ́n àmọ̀ fún yín lọ́pdéètì o. ó dá onínú ìròyìn mi náà látún ti gbọ́ o wípé Russia ń fún àwọn ọ̀daràn ìlú wọn láǹfààní láti rèébọn jagun rè defend the country wọn ní Ukraine. wọ́n ní ní around March nínú ọdún yìí wọ́n ní ní ọlọ́pàá dé sí ilé ìkan nínú àwọn ọmọ Russia torúkọ rẹ̀ ń jẹ́ Andrei Periov lágbègbè Novoskribik wọ́n ní ó ti kọ́kọ́ jí jáde láàárọ̀ tó sì jáde láti lọ ṣe eré ìdárayá èyí ló mú kí ọlọ́pàá mú lọ sí ilé rẹ̀ fún àyẹ̀wò fínífíní ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin náà yìí ni pé ó jí owó tí iye rẹ̀ jẹ́ thirty two thousand dollars ní àpò ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tó ti jẹ́ adarí. wọ́n ní àwọn ẹbí rẹ̀ wá ní rárá wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ojú wípé ó ń gba àwọn ọmọdé láàyè láti gbá bọ́ọ̀lù lórí pápá ìṣeré níbi tó ti ń sanwó ó ní kò wá gbó lọ́wọ́ wọn pé wọ́n wá bá accumulate gbèsè rẹ̀ pé ìwọ ló san gbogbo rẹ̀ ṣùgbọ́n àwọn tó fẹ̀sùn kàn sọ wípé ó gba owó ẹ wípé kò wá kówó dé ọ̀dọ̀ ìjọba o wọ́n ní ẹni ọdún méjìlélọ́gọ́ta ni period ó sì gba àmì ẹ̀yẹ Olympics lọ́dún 1992 fún irin gbígbé àwọn tí wọ́n gbé wéètì fún Russia ó ti wà látìmọ́lé báyìí fún nǹkan bí oṣù mẹ́fà àwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ pé ìjọba ń gbógun tì í nítorí pé kò fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ológun láti rèé jà ní Ukraine wọ́n ní ìjọba ṣèlérí fún pé òun yóò wọgilé ẹ̀sùn rẹ̀ pé tó bá lè lọ darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ ológun ṣùgbọ́n wọ́n ló padà lẹ́hìn o lẹ́yìn náà ni wọ́n gbé lọ sínú àhámọ́ tó le koko níbi tí wọ́n ti padà tún fi ọ̀rọ̀ náà lọ̀ ọ́ pé bó o bá gbà lẹ́rọ̀ ọ́ gbà líle o. ọmọ rẹ̀ ní sàlàyé gbogbo kìnìún yìí o alina lọmọ rẹ̀ ń jẹ́ wá ní lẹ́yìn tí bàbá ń kọ̀ láti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ ológun tó ń kojú Ukraine ó ní látìgbà náà náà ti fa àyè gbà mọ́ kó òun rí bàbá òun nú ẹ̀wọ̀n ó ní wọ́n sì gba mọ̀lẹ́bí kankan láàyè. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní n táwọn máa gbọ́ ni wípé wọ́n ti rán bàbá ń lọ sójú ogun ó ní kò tiẹ̀ lo ọ̀sẹ̀ kan ń bẹ̀ tó fi polongo òkú bàbá òun tí wọ́n sì jẹ́ káwọn gbọ́ sí wípé bàbá àwọn ó ti filẹ̀ bóra bí aṣọ ọ̀nà wá ní kí ló dé sí ẹ pa bàbá àwọn sẹ́wọ̀n ni wọ́n ló kú sógun ṣe é fọ́ọ̀sì ẹ̀ rèé tọwọ́ bọ̀ wípé kórè jà ní Ukraine ni wọ́n láwọn ò mọ̀ kán rèé bí bàbá wọn ṣé ẹni tó ti kú làwọn ò rèé bí lọ́rọ̀ kan wọ́n sá ti gbé fúláwà lọ síbi òkú bàbá àwọn wọ́n sì kó àwọ́ọ̀dù léèyàn lọ́wọ́ pé àwọ́ọ̀dù tí bàbá àwọn hmm. ń wí nìrèé nǹkan bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ohun tó pamọ́ pé wọ́n ń lo àwọn ẹlẹ́wọ̀n fún ogun ní Ukraine wọ́n ní àwọn ìwádìí tí àwọn iléèwé ìròyìn ń ṣe lọ́kùnjọ̀kan wọ́n ní ó jọ ohun tí wọ́n ń sọ yìí hmm. wọ́n fi tipátìkúùkù ń sọ fún wọn wípé ẹ wá rí ìdarapọ̀ ẹ wá rí ìdarapọ̀ ó mọ̀ ga ogun ogun yìí máa ṣe nǹkan kékeré gbogbo àwọn tí máa ń pè ìfogun wọn yìí máa fẹnu pogun yìí máa bẹ̀rẹ̀ ni ẹ lọ wo gbogbo àwọn tó gbòmìnira wọn ò fẹ́nu pé ogun o ó kàn ṣàìdédé bẹ̀rẹ̀ ní oṣù ọlọ́run ṣàánú wa ẹ ṣàjà mọ́ rọra sí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí nílẹ̀ yorùbá torí aláwọn èèyàn wa ń bẹ̀ o ká mọ̀ torí pé àwa wà lẹ́yìn odi o àwọn kan wà wọ́n ìyá ń mú wọn gan o ogun ń jà wọ́n rẹ̀ dí o ọmọ ní ọ̀rọ̀ ti bọ́bì nìkan ní mọ̀rán yàgò ọ̀lẹ́ ní ọ̀lẹ́ ní nísàmọ́ sáfógun ẹ̀sìn <laughs> ẹ̀sìn ń wo torí àwọn aráalé ni ẹ bá àti escape àti escape bàbá sì láǹ jàbára alẹ́ náà ní kógun ṣẹlẹ̀ sí i. ó rà ó nínú ìròyìn míì táwa mọ̀ sáré dé amẹ́ríkà báyìí torí amẹ́ríkà bá ti dárúkọ amẹ́ríkà world power méjì náà nù amẹ́ríkà ṣáínà ẹ̀ wọ́n pọ̀ russia náà wà nù wọn ó dá ọ̀dọ́ Trump là ń yá lọ tààràtààrà wọ́n ní ìṣẹ́jú díẹ̀ ṣáájú ìsìn ní ilé ìjọsìn Baptist Grace Reform ní Elgin ìlú tí ó tó èèyàn ẹgbẹ̀rún méjì tó ń gbé nínú rẹ̀ ní gúúsù Oklahoma olùṣọ́ àgùntàn Dusty DeVas thirty six years old ni o wọ́n náà farahàn pẹ̀lú ẹ̀rín ńlá o àwọn iná tí wàá forí pọ̀ náà ti dìde ní ṣọ́ọ̀ṣì wọn báyìí o wípé lábẹ́ ìṣèjọba Biden wọ́n ní kí ló dé tí wọ́n ń fọwọ́ sí kán mọ́ ṣẹ́yún tó ń pa àwọn ọmọ nípakúpa wípé ìṣẹ́yún pẹ̀lú ọrọ̀ ajé àti ìsìwàwù àti ìyìnbọn wọn ló jẹ́ ọ̀kan pàtó lára ìyà àti wàhálà tó dé bá orílẹ̀-èdè Amẹ́ríkà lábẹ́ ìṣèjọba Biden wọ́n ní nítorí èyí wọ́n ní àwọn apawọ́pọ̀ gbàdúrà fún ọ̀gbẹ́ni Trump wípé òun làwọn fẹ́ lórí oyè. ní báyìí ẹja sáré gbọ́rọ̀ lẹ́nu Barack Obama tó ti fìgbà kan jẹ́ ààrẹ Amẹ́ríkà rí ó lọ́rọ̀ láti sọ o pàápàá jùlọ nípa gift tí ọ̀gbẹ́ni Trump tó ń pín kiri l'Amẹ́ríkà. Some folks will be like, well, Donald Trump sent me a check during the pandemic. No, no, no, y'all, y'all know, because I've heard this. I know y'all, some of you heard that. hey, let me, let, me, let me make sure y'all understand this. Joe Biden sent you a check during the pandemic, just like I gave people relief during the Great Recession. The thing is, we didn't put our name on it because it wasn't about feeding our egos. It wasn't about advancing our politics. It was about helping people. That's the difference. Don't be giving them credit for that. Come on. náà láti bọ́ Obama yẹn ó ní kò sí pírẹsidó tó jẹ l'Amẹ́ríkà tí ò kì í ṣe relief ó ní gbogbo àwọn làwọn ní relief package bí ṣòro bá ṣe ń wá làwọn máa kọjú ẹ̀ ó lóun ló dífá fún Trump tó ń fi àwọn nǹkan ránṣẹ́ sáwọn èèyàn náà nígbà tiẹ̀ oníṣùmọ̀ kọrúkọ tààrà ẹ̀ sí oníṣùmọ̀ nígbà táwọn àwọn kọ́ bí ẹni wípé ìjọba Amẹ́ríkà ló fún wọn ó ní kílẹ̀ wá yín Trump fún tẹwa fẹ́ mọ́ fi ṣe sánà ní àwọn lásìkò ìdìbò ó ní kò jọ́ ó ní Trump kọ́ ló fowó ó ní Trump ò lè fowó ààrẹ ṣe nǹkan kan fáwọn ọmọ amẹ́ríkà ó ní trump kọ́ ló fowó ara ẹ̀ sí ó lé sẹ́ńtì ò san owó orí tán fi ẹ̀sùn owó orí kàn ó ní ìjọba amẹ́ríkà ló ṣe ó ní kò sì sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti mọ yin trump nígbà táwọn fúnra àwọn ò gba ìyìn fún ara àwọn ó ní ìjọba ló ń ṣe fún yín owó yín náà sì ni ó ní ẹ pariwo thank you sí trump mọ́ ó ní ẹ̀yìn ra yín. lọ́rọ̀ kan wọ́n ṣáà ti sọ pé Donald Trump làwọn wà ẹni tó bá wù ẹ̀yìn ẹni tẹ́ ẹ rí kẹ́ ẹ wà ẹni tọ́lọ́run bá ti fọwọ́ sí ni ó ṣe kí ni ni ó wọlé o àbí ẹni tọ́lọ́run bá ti fọwọ́ sí ni ó wọlé o. Hmm. ó dáhùn nínú ìròyìn táwọn fi káre gbogbo ìròyìn lẹ̀ lónìí ó láti gbọ́dọ̀ sọ pé ìjọba Tinubu pàrokò tó lè padà sí Niger Delta lẹ́yìn tí àwọn àgbààgbà àtàwọn tó ti fìgbà kan jẹ́ ex-militant ibẹ̀ tó tún bẹ̀rẹ̀ sí ní léfuru tètè sí ìjọba Nàìjíríà hmm, ṣé kìí ṣe pé àwọn akọni tún ti ń palẹ̀ ogun mọ́. Èdùmàrè má jẹ́ tẹnu mi bóde akọni ń palẹ̀ ogun mọ́ ní Niger Delta látìgbà tí wọ́n ti wọ́gi lé ọ̀rọ̀ Niger Delta Ministry Ministry of Niger Delta ní wàhálà ti so gbogbo àwọn àgbààgbà abẹ wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ìsìn àwa fi fọ́nrán kan hàn yín a sì gbọ́rọ̀ lẹ́nu àwọn agbófinró àwọn naval officer tán kó lọ́bẹ̀ tán ní àwọn tí ń ṣe training lẹ̀ di ìgbà tí wàhálà ò bẹ̀ẹ́lẹ̀ wá ń jọ bí ẹni wípé ààrẹ Tinubu wọ́n fẹ́ pa gbogbo ìbuwọ́lù tí àwọn ex-militant ní tán fi fún wọn ní amnesty wọ́n ń jọ bí ẹni pé wọ́n fẹ́ parẹ́ o wọ́n sì múra fógun báyìí o ṣé kò tún ní ẹ wo kó tiẹ̀ mọ́ ló bẹ́ẹ̀ ìjàre ohun tí ó bá ṣẹlẹ̀ tí àwa ó fi kúrò nínú Nàìjíríà ní kọ́lọ̀ ń gbà láàyè kó ṣẹlẹ̀ sí Nàìjíríà ẹ ti wá rí wípé kò sẹ́ni tó fẹnu lọ́wọ́ wọn lọ́lọ́run tọ́lọ́run bá ẹ lè ẹ̀rẹ̀ tọ́lọ́run bá ti lọ́wọ́ sí ẹ̀rẹ̀ ní sùúrù ní ká mọ́ gbìyànjú lórí ọ̀rọ̀ Yorùbá nìsan ṣùgbọ́n àdùn ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí ẹ mọ̀ jẹ́ àfi pláànù tiwa ká fi ba pláànù Ọlọ́run jẹ́ Ọlọ́run ṣiṣẹ́ lọ ẹ rí ibi tí ó jà sí fún wọn kọ́lọ́run wá mú gbogbo wọn lọ́kàn lé kán mọ́ gbà fúnra wọn kán wá bẹ̀rẹ̀ wàhálà kán fèsì ara wọn kí Naija Delta náà wá bẹ̀rẹ̀ wàhálà Delta àwọn gbọ́rọ̀ lẹ́nu ká tó mọ̀ lọ gbọ́rọ̀ dé àwà dágbére lórí ètò. This exercise is aimed at um, keeping the personnel, officers, airmen, airwomen, uh, physically fit to carry out the responsibility that is assigned to them. And uh, if you look at uh, from the command philosophy of the current chief of the air staff, uh, Air Marshal Hassan Bala Abubakar, distinguished flying star, when he came on board, he carved out the command philosophy, which is to transform the Nigerian Air Force into an agile and resilient force that effectively meets the air power demands of national security in all operational environments. If you look at the first keywords of that command philosophy, which is to transform the Nigerian Air Force to an agile, into an agile and resilient force, to be able to have the man behind the machine agile and resilient, you need to keep fit. Hence the essence of such exercises. We have over the years acquired a lot of aircraft man and unmanned. So to keep the people that manage this machine and put the aircraft in the air, you need to keep them agile and resilient. Hence the need for such exercise. And I implore all Nigerians to, especially residents of uh, this part of the country, uh, to, to cooperate with the armed forces of Nigeria and the entire security agencies towards keeping peace. jẹ́ pọ̀tá dé Zamfara tí minister of defence tó ti wípé mú dalẹ̀ láàmú wá túrújí bello ó yá ẹ mú wá lóòyẹ ní o gbọ́dọ̀ kú o àfẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ náà ká tó ṣe báṣubàṣu. àwọn èèyàn wá ń bi mí pé àyẹlẹ ah, yóò jọ eh, mr Mẹtawálé ṣé mr Wálé ni eh, minister fún defence mo ní rárá minister fún defence for state ẹjẹ́ àmọ́ ńlá minister fún defence for state ni Mẹtawálé tán fẹ̀sùn kàn Zamfara ẹ wá wò wọ́n wá gbẹ̀yìn ẹ̀ yọ síbẹ̀ wọ́n gbẹ̀yìn ẹ̀ lọ Zamfara nísìn ojúlówó minister gangan kan tó jẹ́ minister for defence òun ló wá lọ bẹ̀ ní ìsìn tó ní ó ẹ bá mú un tí Mẹtawálé ò lè ṣe ń lù rẹ̀. Bola Ahmed Tinubu said I should come and thank you for the progress so far. He has been following up on your activities these past few months, and he has seen some level of improvement, but the challenges are still there. So he urged me to thank you and to urge you to do more. And I am sure we will reach the goal. Are we ready to finish with them? Yes, Are we ready to end it? Yes, okay, get me Turji. Thank you. Mr. Badaru assures the troops of the federal government readiness to improve their welfare. He is ready to provide all you need to end the insecurity in the northwest and in Nigeria. I have some reassurances from the commanding officer, and I am pleased and I am sure we will reach the goal. olóòrè ti báyẹn o kò ní jù báyìí lọ lórí ètò lónìí o àdúrà ní sáwọn gbà fún yóò bá ní sàn ìwọ Ọlọ́run akitiyan wá pọ̀ ṣùgbọ́n ẹ mọ̀jà dúró lórí akitiyan nìkan ẹ jẹ́ káà náà fàdúrà sí pé ìwọ Ọlọ́run jọ àwọn ìyá kan wà àfàdúrà jagun nìyẹn wọn ò lè ṣe kọ́mọ́ gbàdúrà fún gbogbo àwa tá à ń ṣe mídíà wọn ò lè ṣe kọ́mọ́ gbàdúrà fún gbogbo Yorùbá nìṣàn ẹ̀yin náà ẹ̀fàdúrà kún o ẹ̀fàdúrà kún o torí ẹ̀kọ́mọ̀ jẹ́ pé complain complain ẹ̀yìn wá sí complain kò ní rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run o ẹ̀jẹ̀ á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o mọ ibi tọ́lọ́run ràn wá lọ́wọ́ dé yìí kò mọ̀ ọ́n ṣe ẹkù lọ léèwé àwọn nuisance àwọn nẹ́sẹ̀ Yorùbá nation àwọn kìnnìkan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n sà gbóhùn àwọn sì ń respond. Ah, ah, ah, ṣé èèyàn máa ń response sí nuisance abẹ <laughs> tí ò jámọ́ nǹkan kan èèyàn máa dá lóhùn ó sì wá ń dá wàá lóhùn ẹ wo wọ́n yẹ kéèyàn ẹ̀ka bọ̀ ọ̀nù jẹ́ ọmọ ìdè wọn pò kọ́ ọ̀bànújẹ́ fún ọ wọ́n dunra rẹ̀ nú ọlọ́run lọ́wọ́ sí Yorùbá nìsan àwa náà kì í ṣe páásùn tẹ́rẹ̀tẹ́rẹ̀ àwa náà gbé ìgbésẹ̀ o ṣùgbọ́n ntọ́lọ́run lọ́wọ́ sí ìgbésẹ̀ kékeré wa báyìí ọlọ́run ó sì darapọ̀ mọ́ òrìjú báyìí lọ nínú ìròyìn ti tòní oníyànsí ọlọ́bẹ̀sí àtàfẹ́jẹ́ náà kọ́ ìbínú o ẹ àmọ̀ríra wa bá ọlọ́run ò ní kọ àtúnrí wa o láṣẹ ọlọ́run Èdùmàrè mi tí yín tó tọ́ ọ̀gbẹ́ni Bobby ibà sánáwọlé ibà yànnàná ibà létéńté èmi náà ní ibà létéńté <laughs> èmi náà ní ibà mídẹ̀mídẹ̀ ẹ̀yìn ará Èkó èmi náà ní ibà gbáǹkọ́gbì ibà sánáwọlé ibà sòdodo lórí òtítọ́ sòtítọ́ lórí òdodo òdodo ẹ jẹ́ ká sòtítọ́ o èmi náà ni ibà ìfẹsowápọ̀ ibà rìn dìnnìdìnnì tíkúmí àìtíkúyù ibà kéde fún Yorùbá nation I see you tomorrow by God's grace and I love you have a great day kẹ́ ẹ ní nice day kẹ́ ẹ ní ọjọ́ ayọ̀ àtọjọ́ ọ̀bùnkún kí n fi Yorùbá parí ẹ̀ <laughs> ó dáa ó